إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخواني المستمعون الكرام وأخواتي المستمعات الكريمات السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́wọ́n ọba àlékún ìkẹ́ ọlọ́wọ́n ọba àti ìrà jẹ́njẹ́ tán ọlọ́wọ́n ọba kọ́má bá nàbí wa muhammad sallallahu alayhi wa sallam àti àwọn aráàlú ànábì sallallahu alayhi wa sallam àtàwọn sọ̀hábà nàbí sallallahu alayhi wa sallam àti gbogbo olùjọ́sìn fún ọlọ́run ọba pẹ̀lú lànà nabi sallallahu alayhi wa sallam títí di ọjọ́ gbẹdọ̀ kìyàmà. lẹ́yìn náà a kí àwọn ọmọ ẹ̀yà wa nínú islam pẹ̀lú kíkí eléyìí tí ọlọ́run ọba àlejò lásàlẹ́sà láàrin àwọn kíkí pẹ̀lú kíkí tí ọlọ́run ọba àlejò lágbọ́lá fún tọ́lọ́wọ́n bá àlékẹ́ láti gbélékè gbogbo ọ̀nà téèyàn máa ń gbà kíra yàn pátá òun náà ní kíkí tí ọlọ́run bá ní kílá tí ó ṣe ní kíkí tó bá gbogbo àsìkò mu eléyìí tí ìtumọ̀ rẹ̀ ń lọ tó túmọ̀ sí pé ìkẹ́ ọlọ́run ọba orí ajẹ́njẹ́ tán ọlọ́run ọba àlàáfíà ọlọ́run ọba kó máa bá ẹnì kọ̀ọ̀kan wa nǹkan tá ń gbé yẹ̀wò òun náà ni ọ̀rọ̀ nípa bídà ìdájọ́ bídà nínú ẹ̀sìn. kí ni ìròrí ahlu sunnati wal jama'a eré ta ti sọ fún wa yí pé gbogbo àtìgbà tá a bá ń sọ pé ahlu sunna àwọn ẹni tí a gbà lérò òun náà ni àwọn tó yẹ sí pé wọ́n ma ẹ̀sìn wọn lórí kí lọ́wọ́n bá sọ kí lànàbí sọ kò ń ti ẹgbẹ́ kan òun náà ní jẹ́ ahlùsúnnà táwọn ọmọ àwọn òpè à wọ́n láwọn ahlùsúnnà nìyẹn wọ́n ní lórí ahlùsúnnà lélẹ́yìí kìí ṣe ìròrí tiwa gbogbo ẹnikẹ́ni tó bá ti ma ìjọsìn ẹ̀ tó bá ti ma ẹ̀sìn rẹ̀ lórí pé ibi tó ń wo ti máa mú ẹ̀sìn òun òun náà ní pé inú al àti nínú sunna nabi lórí àgbọ́yé tí àwọn sàhábà tí wọ́n kéwú lọ́dà nabi tán gbọ́yé òun lọ́wọ́ máa fi jọ́sìn fún ọlọ́run ọba ẹni náà ń pè ní ahlu sunna wọ́n gbà wípé àdìsọ́kàn òun ó gbọ́dọ̀ bá alukur'an àti sunna mu àtàgbọ́yé àwọn sọ̀hábà ó sì gbà wípé ìbáàdà àwọn tó wọ́n bá máa ṣe ìjọsìn òun ó gbọ́dọ̀ wà níbàámu sí ọlọ́run ọba wí ànábì wí àwọn sọ̀hábà gbọ́yé sọ̀wọ́n là ń pè ní ahlu sunna wal jama'a sọ̀wọ́n sọ̀rọ̀ yìí pé àdìsọ́kàn àwọn ahlùsùnà yìí àti lórí ọ̀rọ̀ bídà bákan náà kí ni àdìsọ́kàn àwọn alkhawari àwọn tí ò kí ń ṣe ahlùsùnà àmọ́ tó máa ń kira wọn ní ahlùsùnà kí irùngbọ̀n wọn tí wọ́n dá sí ṣòkòtò wọn tí wọ́n gé ìyàwó wọn tí wọ́n rà ẹ̀mẹ́jì kó tàn wá jẹ kí kó wọn jẹ́ ahlùsùnà ìyín ò sọ pé yẹn jẹ́ ahlùsùnà àkídà àdìsọ́kàn làwọn fi ma ahli sunna torí pé àwọn khawarij àkọ́kọ́ náà anabi sallallahu alayhi wa sallam ròyìn wọn pẹ̀lú pé àwọn náà pọ̀ ní ìbáàdà anabi ni yahkiru ahadukum salatahu ma'a salatihi anabi ni kódà ibi tí wọ́n máa kírun dé láwọn khawarij gbà yẹn ibi tí wọ́n máa kírun dé anabi lẹ́yìn sọ̀hábà tẹ bá gbẹrun yín sẹ́gbẹ̀rún wọn ẹ̀ sì fojú yẹpẹrẹ wòrun yín lẹ́gbẹ̀rún tí wọ́n kí ibi tí wọ́n máa rún kí dé wa siyamahu ma siyamihi Ànábì ní bákan náà kódà tẹ́ bá gbé àwẹ̀ yín tẹ́ gbé àwẹ̀ tiwọn ẹ̀rí tí wọ́n máa wẹ̀ gbà jù yín lọ wọ́n sì ń gbà wẹ̀ jù yín lọ. Ànábì ní yaqra'una al-Qur'an kódà wọ́n máa kí al-Qur'an àmọ́ la yujawizu hanajirahum àmọ́ kíké tí ní gbọ́yé ni lórí àgbọ́yé tí Ànábì sallallahu alayhi wa sallam sàlàyé fáwọn sàhábà wọ́n ní gbọ́yé bẹ́ẹ̀ la yujawizu hanajirahum kò ní kọjá ọrùn wọn ní kíké ṣùgbọ́n má jẹ́ kí agbátan jẹ́ pẹ̀lú pé yàn kan bóyá torí pé dárùn gàn sí àbí torí pé gé sókòtò àbí torí pé ìyàwó rẹ̀ ẹ̀ ha káwá nítorí ẹ̀ ti di onísúnnà nìyẹn sọlẹ báyìí kò sọyàn di onísúnnà nígbà tí àtidá yẹn ò ti da àdìsọ́kà tí ò ti wà níbàámu sí àdìsọ́kàn tí ahlu sunnah wal jama'a gbé dání. naam kí wá ní àdìsọ́kàn ahlu sunnah nípa ọ̀rọ̀ bídà ǹjẹ́ ahlu sunnah gbà yìí pé gbogbo bídà lọ́sọ̀ yẹn di kèfèrí àbí nínú àkídà ahlu sunnah kìí ṣe gbogbo bídà àtẹ̀yìn àbá ṣe lọ́sọ̀ yẹn di kèfèrí àwọn nǹkan yìí là ń gbé yẹ̀wò àti wá sàlàyé fún wa yìí pé nínú àdìsọ́kàn mùsùlùmí gidi tó lálàáfíà aládìsọ́kàn tí agbègbàwa rẹ̀ sallallahu alayhi wa òun náà ni wípé kìí ṣe gbogbo bídíà téèyàn bá ṣe òun lọ́yàn jáde kó ní Islam àwa ní gbogbo ẹnikẹ́ni tó bá ní ìròyìn wípé gbogbo bídíà téèyàn bá ṣe òun ló gbéyàn jáde kó ní Islam irú àwọn ẹni yìí orí àdìsọ́kàn àwọn kọ̀wárìjì ni wọ́n wà orí àdìsọ́kàn àwọn kọ̀wárìjì ni sọ̀wá bẹ̀rẹ̀ sí máa mú àwọn ẹ̀rí wá lórí ọ̀rọ̀ yìí láti ayé ànábì sallallahu alayhi wa sallam títí tí èyí tó fi di àsìkò tí àwa nú ẹ̀ yìí so a bẹ̀rẹ̀ sí máa mú àwọn ẹ̀rí wá lórí ẹ̀ so naam lónìí a wá tẹ̀síwájú lórí àwọn ẹ̀rí tá a mọ́ wá látàrí ànábì sallallahu alayhi wa sallam lórí pé kìí ṣe gbogbo bídà lọ́sàn-án ìdí káfíìr lọ́sàn-án ìdí káfíìr ẹgẹ́ bí àwọn khawarij ẹgẹ́ bá wọn ṣe lérò yẹn ẹgẹ́ bá wọn ṣe dì sọ́kàn yẹn eléyìí yá fa ahli sunna náà síwájú kí n tó mú àwọn ẹ̀rí kan wá akọ́lọ́mọ akọ́gbọ́dọ̀ ọlọ́mọ nǹkan kan náà òun náà ni ọ̀rọ̀ tí alimami Shatibi rahimahullahu ta'ala tí wọ́n sọ nínú tírà wọn al-i'tisam imam Shatibi rahimahullahu ta'ala àgbàfà ni wọn wọn ti kú nísìnyí ọkọjá ọgọ́rùn ọdún méje ọkọjá ọgọ́rùn ọdún méje tán kú sẹ́yìn wọn ni wàmínà ما هي ما هي معصية ويتفق على أنها معصية وليست بكفر كبدعة التبتل والصيام قائما في الشمس والخصاء بقصد قطع شهوة, شهوة الجماع ونيوم ni بدع ما هي معصية bídá máa wa minha ma hiya ma'siya ọlọ́run ń bẹ nínú bídà ilé ìtọ́jú ẹ̀ṣẹ̀ tẹ́bà ń sọ fún ẹ pé ẹ̀ṣẹ̀ ń bẹ nínú bídà wọn ni ah! wọ́n ń pe bídà lẹ́ṣẹ̀ àwọn ọmọ yẹn ti sọnù jiddan wọ́n ń pe bídà lẹ́ṣẹ̀ ìmáàmù Ṣáàtúbí náà ti sọnù jiddan àbí ìmáàmù Ṣáàtúbí wa minha ma hiya ma'siya wọ́n lẹ́ṣẹ̀ ń bẹ nínú bídà ẹ̀ṣẹ̀ wàyù tápà ìmáàmù Ṣáàtúbí ní gbogbo ẹnu gbogbo mùsùlùmí ayé gbogbo àfáà súnà lọ́wọ́ pé àwọn bíyà kan bẹ tí tí èsè e, e kúfùrù tó yẹ pẹ́sẹ̀ ni Imam Shatibi ní kèése mi nìkan mọ́ sọ wàyù tẹ́fà ẹnu kò lórí ẹ̀ tẹ́bá lè rẹ́yìn ẹ̀ka tó bá ti lè yapa lórí ẹ̀ kọ̀ọ̀rìjì ni kò sínú alùsùnà lọ́pọ̀ sọ pé wa minha ma hiya ma'siyatun wa yuttafaqu ala annaha ma'siya wa laysat bi kufrin ẹnu dẹ́kò ẹ̀rẹ́ kí kọ́kọ́ mú kàkà wá òyìn ìfẹ́ mu wá tẹ́lẹ̀ ni àmẹ́jẹ́ mu wá ké eléyìí tí mo sọ yìí kó lè bá a kọ́rọ̀ yẹn kó lè bá nítumọ̀ dáadáa sheikh ni wa minha ma hiya ma'siyatun wa yukhtalaf wọ́n bẹnu fídíà tó yẹ pé ẹ̀ṣẹ̀ ni àmọ́ àwọn afá yapa lórí ẹ̀ àwọn afá kan sọ pé ẹ̀ṣẹ̀ ni àwọn afá kan sọ pé kúfùrù ni ẹnu òkò lórí yẹn ẹ̀rí pé ibi tí ẹnu òtí kò lórí bídíà tí ọjẹ́ kúfùrù tọ́sọ̀ ní kẹfìrí abẹ́lẹ̀ tó jẹ́ṣẹ̀ ìmáàmù Ṣáfi'í sọ pé àwọn bídíà kan bẹ o ẹ̀ṣẹ̀ níbẹ̀ ẹnu àwọn àfọwọ́kọ lórí àwọn akáfẹ́ ní bídíà yẹn kúfùrù lọ́dọ̀ táwọn àwọn kan ní bídíà yẹn ẹ̀ṣẹ̀ ní kò dépò kúfùrù wọ́n ní irú bídíà wọn kọ̀wárì nítorí pé àwọn àfa súnà wọn yapa lórí ìdájọ́ kọ̀wárì àrí náà àwọn àfa súnà tán ní àwọn kọ̀wárì eléyìí báyìí níbàámu sí àwọn ẹ̀rí tó wá látọ̀dọ̀ anábì sallallahu alayhi wa sallam lẹ́nu kéjìkejì wọn ni wọ́n ń gbé yẹ̀wò orí ẹ̀ náà ti ń fàdájọ́ yọ pé àtàbáwòye sẹ́rí ìtàbáwòye sẹ́rí àlùsọ pé kèfèrí ni wọ́n àwọn kan ní àtàbáwòye sẹ́rí ìtàbáwòye sẹ́rí àlùsọ pé wọn kì í ṣe kèfèrí ẹ̀rí pé ẹnu òkò lórí bídíà yẹn nìyẹn ṣé bíbí àtọ́jẹ́ tọ́sọ̀rọ̀ di kèfèrí ni àbẹ́rẹ́ tí sọ̀rọ̀ di kèfèrí ẹnu òkò lórí ẹ̀ àwọn àfọ̀ papọ̀ lórí ara àwọn kata ní bíbí àtọ́sọ̀rọ̀ di kèfèrí ni ara àwọn kata ní bíbí àti ọ̀sọ̀rọ̀ di kèfèrí ni. ìgbà tí ẹnu òkò ẹ̀ríkẹ́ mọ́mú ṣáfì mímú wá pé ẹnu òkò lórí eléyìí o eléyìí náà ń pè ní al-amanatul ilmiya kéèyàn ní àmánà ìmà pé ìmà

wọ́n lẹ́nu kò lórí pé kìí ṣe kúfùrù lélẹ́yìí o ẹnì kankan ọ̀yà pa lórí ẹ̀ wọ́n ní kàbídà àti tabatul wọ́n ní gẹ́gẹ́ bí bídà pé èèyàn lẹ́yìn ò ní fẹ́yàwó láti súnmọ́ lọ́wọ́n ọba àbí èèyàn tiẹ̀ ti fẹ́yàwó ọba ní ìní súnmọ́yàwó mi má nítorí pé mo fẹ́ fi súnmọ́ lọ́wọ́n ọba tí n bá ń súnmọ́yàwó mi tí mo ní ìbálòpọ̀ pẹ̀lú ìyàwó mi yóò máa dí mi lọ́wọ́ àsìkò ìbáàdà mi sùnmọ́ abẹ́ pa obìnrin tì nítorí kí n lè bá sí kí ni o nítorí kí n lè bá súnmọ́ lọ́wọ́n ọba. ẹlẹ́ẹ̀kejì wọ́n ní wàá sùn yá mi kọ́ ìmọ̀ fi shams àbírú bídí àpékèyàn máa gbà wẹ̀ lẹ́nu tó dúró ní oòrùn wọ́n ní bídí ẹlẹ́ẹ̀kejì ní ẹjọ́ pé kò sí ìyapa lórí wípé kò sọ̀rọ̀ ìdíkè fèrè wọ́n ní ẹlẹ́ẹ̀kẹta alìṣẹ́sọ́ alìṣẹ́sọ́ u bí kọ́sìdì kọ́fẹ́ ṣáhùwàtì jìmá wọ́n ní oní ẹni kíyàn tẹ̀rẹ̀ lọ́dà alìṣẹ́sọ́ kíyàn tẹ̀rẹ̀ lẹ́dà kọ́ tẹ̀rẹ̀ lọ́dà nítorí pé kò fẹ́ ní ìbálòpọ̀ pẹ̀lú obìnrin mọ́ naam bídí àmẹ́tẹ̀ẹ̀ta yìí tó ń ṣe ìṣàrọ̀ sí yìí tó ń ṣe ìtọ́ka sí yìí alimamu Shatibi nínú tírà wọn al-i'tisam wọn á mú ẹ̀rí wá lórí ẹyọ kọ̀ọ̀kan lórí ẹ pé eléyìí tá a pè ní àtàbátúl bídí àtàbátúl tí ò jẹ́ kúfùrù oníkéláyà nẹ́bí irú ẹ̀ ṣẹlẹ̀ anabi ò gbẹ́dájọ́ káfíìrì láwọn tó ṣẹlẹ̀ lé lórí anabi ò bá wọn lò níbalò kùfàr ṣé báyìí nìsín bákan náà kágbáwẹ̀ kádúró ń irú ẹ̀ náà ṣẹlẹ̀ lásìkò anabi sallallahu alayhi wa àṣírí bá anabi ṣe bẹ́ẹ̀ ni tó ṣerú nǹkan yẹn lò kò bá lò káfíìrì bákan náà kéèyàn ṣe ipò òun fẹ́ tẹ̀rẹ̀ lọ́dà torí pé alxisọ́ ní tá ń pè bẹ́ẹ̀ òun náà ni pé àbáyọ̀bọ̀tò rọ́jòl kẹ́ni kóró méjì tí máa ń bẹ nísàlẹ̀ ìdílé ìtọ̀ obìnrin ìdílé ìtọ̀ ọkùnrin yẹn kóró méjì kan tí máa ń bẹ ń bẹ yẹn tí ẹ wá ní yẹn fẹ́ fọ́ kóró méjèèjì yẹn nítorí àti máa súnmọ́ obìnrin má tẹ́yìn bá sọ bẹ́ẹ̀ tẹ́yìn bá ṣe bẹ́ẹ̀ ṣe sọ́ọ̀hù ló ṣe yẹn ó tẹ̀rẹ̀ lọ́dà nìyẹn torí pé kóró méjèèjì yẹn so Ah, òun ni wọ́n ń pè bẹ́ẹ̀ kéèyàn tẹ̀rẹ̀ lọ́dà bẹ́ẹ̀ náà ń pè bẹ́ẹ̀. naam mẹ́tẹ̀ẹ̀ta yìí ló tẹ̀lé láyé anabi sallallahu alayhi wa sallam àti wá mú ọ̀rọ̀ àti wá mú ẹ̀rí ẹni tó dúró lóòrùn wá àdẹ̀tí ṣàlàyé ìfọ́sọ́wẹ́ lórí yẹn àwọn ìrújú wọn tí wọ́n máa ń ní tó máa ń kó wá lórí ẹ̀ láti fi ba ẹ̀rí yẹn jẹ́ torí pé wọn fẹ́ gbà á wọ́n dẹ̀ máa pariwo pé ẹ̀rí lọ́ràn mi ẹ̀rí lọ́ràn mi ẹ̀rí pé tẹ bá fún wọn lẹ́rìí ẹ̀rí òfin ràn wọ́n wà bó yí ẹ̀rí náà kò sí bó ṣe kílẹ̀ àtó wọ́n wà bó yí tí ó bá ní sèso àti wá mú gbogbo àwọn ọ̀nà tó máa ń gbà yí èrí yẹn àti wá mú wa. naam eré táwa fẹ́ mú wa lónìí òun náà ni ọ̀rọ̀ àtàbátùl tàbí dá àti tàbátùl. alimami Shatibi ní ẹgbẹ́ bíi bídíà ìmọ̀ ṣékíni o ìmọ̀ ìmọ̀ sọ wípé èèyàn ò ní fẹ́yàwó àbíyàn tó èèyàn jẹ́ tí wá fẹ́yàwó kó tó wá rántí pé ah, mo fẹ́ súnmọ́ lọ́wọ́ bá dáadáa nítorí ẹ̀ mo fẹ́ pàyàwó mi tì irú bídíà yìí kílẹ̀ rí tó lórí ẹ̀ pé kọ́sọ̀rọ̀ di kèfèrí òun làwọn nǹkan tá a fẹ́ gbé yẹ̀wò lónìí náà lẹ́yìn tí nígbà tí a bá fẹ́ gbé eléyìí yẹ̀ wò a ń láti mọ àwọn nǹkan kan òun náà ni wípé a ti kà fún wa rí àní ìjòkó tí a ṣe gbẹ̀yìn nípa ìtàn àwọn sọ̀hábà mẹ́ta tí wọ́n lọ dèrè ìbáàdà ìbáàdà ìjọsìn ànẹ́bì lọ́wọ́ àwọn ìyàwó ànẹ́bì pé báwo làwọn ibi ṣe máa ń jọ́sìn tó wọ́n lọ dèrè lọ́wọ́ àwọn ìyàwó ànẹ́bì sallallahu alaihi wasallam ìgbà táwọn ìyàwó ànábì wá sàlàyé nǹkan yìí fún wọn wọn wá fojú kékeré wò ó pé a bóyá nǹkan tó fà á tánàbí bí ń ṣe ìbáàdà tó kéré báyìí òun ni wípé ànábì ò lẹ́sẹ̀ kẹ̀kẹ́ lọ́rùn torẹ́sẹ̀ rẹ̀ tó ti tẹ̀síwájú àti ilé ìjọpara máa tẹ̀ sẹ́yìn gbogbo ẹ̀rọ lọ́wọ́ bá ti forí ẹ̀jẹ̀ bóyá nítorí ànábì fi pọ̀ ní ìbáàdà ẹja wọn wọn tẹ́ fọ́ra wọn. a ti sàlàyé hadith yẹn. àmọ́ kí ẹ lè bá wa mọ̀ afẹ́ tó padà sí àwọn àlàyé kékeré kan bẹ̀ lónìí nítorí àwọn àǹfààní méjì àǹfààní alákọ̀ọ́kọ́ tá a ṣe ń bẹ̀ lọ́sẹ̀ tó lọ pé kálíbà àmọ́ yìí pé dídá ń ṣẹlẹ̀ lásìkò ànábì báwọn sọ̀hábà máa ń kó sí dídá torí wọ́n sọ pé àwọn sọ̀hábà wọ́n lé àwọn sọ̀hábà mọ́ bídíà ni wọ́n fẹ́ máa lé àwọn sọ̀hábà mọ́ bídíà nítorí kálíbà rẹ̀ rí nǹkan kan sọ̀hábà ò lè ṣe bídíà ọ̀rọ̀ yìí gan ọ̀rọ̀ bídíà ni torí pa àjọ pé ń tọ́ bá sọ bẹ́ẹ̀ àkídà ṣíà nìyẹn torí kó ti gbàgbọ́ àwọn sọ̀hábà ma'asumun ẹni tá a sọ kú omi bídíà ni wọ́n àwọn máa ń ní àkídà isma tán máa ń nípa àwọn wòlíì àwọn àwọn ẹni àwọn àwọn aṣíwájú àwọn òòlè tàbíṣe láíláí àwọn ṣíà ni tó tí wọn náà bá ti lé nírú àkídà yẹn táwọn sọhábà ìwọ náà ti kó sí ẹsìmà táwọn ṣíà kó sí nìyẹn báwọn sọhábà ò lè ṣe bídíà kò sí ẹ̀rí kan nínú alukur'an àti sunna tó sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ agbárí lásán ni ọ̀rọ̀ bídíà lọ̀rọ̀ yẹn. naam ẹ wá jẹ́ kí a wo àlàyé díẹ̀ lórí ọ̀rọ̀ yìí òun ni pé ẹ̀rí pé ńgbà tí Ànábì sallallahu alaihi wasallam padà jáde sáwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí anábì sallallahu alaihi wasallam sọ pé sẹ́yìn lẹ́ ń sọ báyìí lẹ́ ń sọ báyìí lẹ́ ń sọ báyìí wọ́n ní bẹ́ẹ̀ ni ó ní amma ana akhshakum lillahi wa atqakum anábì ní èmi ni mo páyà ọlọ́run ọba jù nínú yín èmi ni mo sì fi ń bẹ̀rù ọlọ́run ọba jù anábì sallallahu alaihi wasallam sọ fún wọn pé nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ ẹlẹ́mọ̀ ṣe yìí èmi anábì ò kì í ṣe bẹ́ẹ̀ kò sínú ìlànà èmi anábì anábì wá sọ̀rọ̀ kanjọ́ bá fi lè gúrí nídìí súnà ní ànábì kò sínú ìjọ mi. naam kẹwàá lè bá a mọ̀ pé bídíà ní nǹkan táwọn sọ̀hábà yìí ṣe. tí a bá lọ wọnú tíra kẹta ń pè ní fadlul islam fadlul islam ọlá tí ń bẹ fún islam àfa tó ṣe tíra yìí náà ń pè ní muhammad ibn abdul wahab muhammad ibn abdul wahab ìkànnà àgbàfà súnà ni tí wọ́n sì dé dáadáa tí wọ́n dúró déédéé lórí súnà tí a bá lọ wo page two hundred and eighteen nínú tíra yìí ṣéèkì sàlàyé kan bẹ́ẹ̀ káàlẹ̀ bá mọ̀ pé iṣẹ́ yìí iṣẹ́ bídà ni tó gbogbo ẹnikẹ́ni tó bá sọ fáwọn sọ̀hábà ò lè ṣe bídà irú ẹni bẹ́ẹ̀ ó ń tako hadith yìí nìyẹn torí pé nǹkan tí àwọn sọ̀hábà yìí ṣe yìí bídà ni wọ́n ṣe yìí ó dẹ̀ kẹ́ àti gbogbo ayé bẹ́ẹ̀ ẹ wá gbọ́n kan sí sheikh ibn muhammad abdul wahab ẹja gbọ́n kan kan sọ. wọ́n ní fata amal wọ́n ní ìwé mùsùlùmí mo fẹ́ kó ronú dáadáa ìdàkánà báàgù àrọ́dù tabatula lil ìbáàdà wọ́n ní tó bá yẹ pàwọn apá kan àwọn sọ̀hábà wọ́n gbèrò àti ṣe tabatul wọ́n gbèrò àti sọ wípé àwọn fẹ́ hàn ní àwọn nǹkan kan fúnra ara wọn nínú àwọn nǹkan gbádùn ayé àwọn fẹ́ hàn rẹ̀ fúnra wọn lil ìbáàdà nítorí àníyàn kan fẹ́ jọ́sìn fọlọ́wọ́n ba ibi tó ti di bídà nìyẹn nítorí àníyàn wípé wọ́n fẹ́ fi sin lọ́wọ́n ba ni gbogbo àdẹ̀sọ pé tẹ́ǹpẹ̀ ní dídá òun náà ni gbogbo téèyàn bá ń ṣe tó wá lánìyàn pé òun fi ń jọ́sìn fún ọlọ́wọ́ bá ní kò wá sínú lànà nẹ́bì ìtànkọ̀ ní bídá nìyẹn so in táwọn sọ̀hábà yìí ṣe ìtàbátúlù yìí wọ́n fi ń ṣe ìbáàdà ni so kò dẹ̀ sínú lànà nàbì sallallahu alaihi wasallam sheikh wa ni àwọn apákan sọ̀hábà aradu tàbátúlù lil ìbáàdà wọ́n gbèrò pa àwọn fẹ́sẹ̀ tàbátúlù kalam al wọ́n ní nígbà tó wá ń serú nǹkan yìí ọ̀rọ̀ tó wúwo yìí ànábì wá sọ nípa wọn pé àwọn sọ̀hábà pàtàkì sọ̀hábà sálàmù fẹ́ ṣe tabatul ní ti pàmò fẹ́ ìbáàdà ànábì sọ̀rọ̀ tó lé nípa wọn gan wa summiya fi'luhu rughuban an sunnah ànábì dẹ̀ sọ wípé iṣẹ́ tí wọ́n ṣe yìí iṣẹ́ yìí ìgbóríkù òbí súnnà nìyẹn torí pé òun ànábì sallallahu alaihi wasallam kọ́ lòun ṣiṣẹ́ yìí òun ò sì gbé wá fún wọn bẹ́ẹ̀ wọ́n ní fama zannuka bi ghairi hadha min wọ́n ní báwo wá ní kí ló wá rò pé yóò ṣẹlẹ̀ náà pẹ̀lú àwọn bídíà ní ìsọba yàtọ̀ sí eléyìí báyìí ẹ wo bí tí dẹ́lí wà rí famazọ́nùkà bi ghayri hadha minal bidai wọ́n ní tó kí wá ló rò náà kí ló rò pé yóò ṣẹlẹ̀ sí àwọn bídíà mi ìsọba yàtọ̀ sí eléyìí báyìí ó túmọ̀ sí sí pé kí ló pé ó lè so ó túmọ̀ sí pé ṣéèkì gbà pé bídíà ni nǹkan táwọn sọ̀hábà ṣe yìí wọ́n ní wà máa vọ́n nù kàdí ọ̀rẹ́ ìrì sọ̀hábà àti pé ẹlòmíì tó yàtọ̀ fún sọ̀hábà tó bá ṣe irú iṣẹ́ yìí kí ló rò pé yóò tẹ̀lẹ̀ sí náà níbi ilé kókó naam eléyà ń jẹ́ pé wáyé pé sheikh muhammed bin abdul wahab àwọn náà gba ìpè iṣẹ́ táwọn sọ̀hábà ṣe yìí wọ́n gbà pé ṣe bídà ni kí wọ́n bá sọ pé àwọn ṣẹ́hù ah, fọ́gbìlì islam tíra yìí wọ́n fi ṣe ṣẹ́hù wọ́n fi ṣàlàyé tíra ti àkàṣẹ́ yìí ni ẹni tó bá ṣe ṣẹ́hù náà òun náà ni àfáwa ah, nasir alayati bàtà ń ṣàlàyé ọ̀rọ̀ tí muhammad bin abdul wahab sọ yìí àwọn náà wà bọ̀ àwọn náà wà bọ̀ tírẹ́sì wípé iṣẹ́ tí wọ́n ṣe yìí ń tòótọ́ iṣẹ́ bídà ni iṣẹ́ tí ah, àwọn sọ̀hábà ṣe yìí iṣẹ́ bídà ni eléyìí ọmọ jẹ́ ìdé padà fún gbogbo ẹnikẹ́ni tó bá sọ pé àwọn sọ̀hábà ò lè ṣe bídà ṣé báyìí nísìnyí wọ́n jẹ́ kó yà pé iṣẹ́ tó ń ṣe yìí tòótọ́ o iṣẹ́ bídà ni wọ́n á ní tí a bá lọ wọnú tíra yìí á bá ọ̀rọ̀ tí mo sọ yẹn á bá ń bẹ̀. naam kí ni ọ̀rọ̀ tí wọ́n sọ nípa ọ̀rọ̀ náà? nínú tíra sheikh fadil islam tí mo sọ yẹn sheikh ni wọ́n ní wa sheikh rahimahullah ẹ jẹ́ ká lọ yísàlẹ̀ díẹ̀ nítorí àsìkò wọ́n ní thumma dhakara al-hadith alladhi fihi qissatu ba'di as-sahabati alladhina malu ila tabattul ta'abbudan lillah ìbátan sàlàyé ọ̀rọ̀ Muhammad bin Abdul Wahhab wọ́n ní lẹ́yìn náà Muhammad bin Abdul Wahhab wọ́n mú hadith wa ilé tó yẹ pé ó ń bẹ nínú hadith yẹn ìtàn àwọn apákan sọ̀hábà tí wọ́n tẹ̀ lọ síbi ìmọ̀ọ́sẹ̀ tabattul nítorí àtijọ́ sọ̀fọ́ ọlọ́wọ́ba ìsọpẹ́ èèyàn ní níyàwó má èèyàn ní jẹun fún gbogbo ọ̀sán èèyàn má èèyàn ní fi gbogbo òru yẹn sùn má nítorí pé èèyàn fẹ́ súnmọ́ lọ́wọ́ ba wọ́n ní ṣéèkì wa mú àdìsí wọn wá. wọ́n ní wàhá wula alẹ́bínà àrọ́dù àyùhárìmù ànfúsàhùn àwọn ìṣàdìdú àlá ànfúsìn ti bá bíi umur. wọ́n ní àwọn sọ̀hábà yìí tí wọ́n fẹ́ tẹ̀lé wọ̀lera wọn lórí àbọ̀n fẹ́ lé koko mọ́ra wọn lórí nípa àwọn alápákan àwọn àlámọ̀rí inú ẹ̀sìn ma warada ala azhanihim mas'alatu ibtida wọ́n nígbà tá bẹ́ẹ̀ ṣe kínní yìí kò wá tún làákà yìí wọ́n pé bídíà làwọn fẹ́ ṣe yìí ìgbà tá bẹ́ẹ̀ ṣe nǹkan yìí tá fẹ́ wọn ṣe fúnra wọn kò wá tún làákà yìí wọ́n pé bídíà náà fẹ́ ṣe. innama alladhi yaridu ala azhanihim sarihan annahum aradu an ya'budu allaha azza wa jalla ala usulin mawjudatin fi ddin wọ́n ní tó wá tún làákà yìí wọn. òun náà ní pé àwọn gbèrò pàwọn fẹ́ jọ́sìn fún ọlọ́run ọba pẹ̀lú àwọn ìpìlẹ̀ kan tó wà nínú ẹ̀sìn làwọn fẹ́ fi jọ́sìn fọ́lọ́run ọba ẹ rí i pé ìmọ̀ kírun ó wà nínú ẹ̀sìn ìmọ̀ jílòrú ìmọ̀ jílòrú kírun ó wà nínú ẹ̀sìn ìmọ̀ gbààwẹ̀ ó wà nínú ẹ̀sìn so àwọn ìpìlẹ̀ yìí náà làwọn fẹ́ fi jọ́sìn fọ́lọ́run ọba. wọ́n ní lakin lakin ala ghairi ma amara bihi shari'u tafsilan àmọ́ wọ́n fi wá máa jọ́sìn fún ọlọ́run pẹ̀lú àwọn ìlànà yìí lójú ọ̀nà tí ó ti pé ṣẹ̀rí àlọ́pàá wọn láṣẹ bẹ́ẹ̀ wọ́n fẹ́ máa fi gbogbo òru wọn pátápátá wọ́n fẹ́ máa fi wọ́n fẹ́ máa fi wọ́n fẹ́ máa fi jí dìde láì sùn rárá wọ́n dẹ̀ fẹ́ máa fi gbogbo ọ̀sán wọn gba àwẹ̀ wọ́n dẹ̀ fẹ́ jẹ́ ẹni tí ó jìnà síyàwó wọn tí ò ní súnmọ́ ìyàwó mọ́ rárá. so ojú ọ̀nà tẹ́ǹkà fẹ́ máa lo ọ̀nà yìí láti fi jọ́sìn fọ́nà ọba ojú ọ̀nà tí èsì fọ́nà ọba àdìkẹ́ annahum akhadu bí mo tuma láti dín wọ́n di ṣé báyìí nìsí akọ̀dú bí mujmal ti dini lakin ala ghairi ma shara'ahu rasul àwọn mujmal àwọn bọ̀rọ̀ gidi bọ̀rọ̀ gidi ẹ̀sìn tí ẹ̀sìn gbé wá ní bọ̀rọ̀ gidi wọ́n wá gbá mú lódìdí wọ́n á bẹ̀rẹ̀ sí máa lò lójú ọ̀nà lójú ọ̀nà tó yẹ pé kìí sànẹ́bì ló mú wá lófin bẹ́ẹ̀ alaji hadi tafsir anabi kọ́ ló fún wọn ní tafsir yẹn kọ́ ló fún wọn ní fọ́sí ẹ̀ bá ṣe ń lò yẹn wọ́n ní wa hadha yadullu ala anna ad-din la budda an yukhal jumlatan wa tafsila wọ́n ní torí ẹ̀ ló fi jẹ́ sí pé ẹ̀rí ń bẹ ń bí báyìí wípé ẹ̀sìn bá a ṣe ń mú lódìdí onílàgbọ́dọ̀ máa mú ní fọ́síwẹ́wẹ́ tó bá ti mú odidi ẹ̀sìn ọgbọ́dọ̀ bèrè fọ́síwẹ́wẹ́ rẹ̀ sébò lànà ìdíje ṣàlàyé ẹ̀ kéde kọ́kà mú odidi ẹ̀sìn ọ wà máa mú ìfọ́síwẹ́rẹ̀ rẹ̀ wá fúnra rẹ̀ lórí agbárí ara rẹ̀ wà á bèrè wípé bò lànà ìdíje ṣe nǹkan yìí wọ́n ní ẹ̀rí yìí ló ti pé wáyé pé ọ̀ràn yẹn ni tá a bá ti mú odidi ẹ̀sìn ká sì máa wá ìfọ́síwẹ́wẹ́ rẹ̀ nínú súnnà náà pé báwo lànà ìdíje ṣàlàyé ẹ̀ wàhádà wọ́n ní fàlá yóò kọ́ àárín sọ wípé ìnà mọ́bdà àṣìyà pé ẹ ṣe báwẹ̀ gbígbà mọ̀tòlúùbù ń ṣẹ̀dá ẹ̀ ṣẹ́bi ń ta fẹ́nu ṣẹ̀ríà nígbà tí ẹ dákun ṣe àwẹ̀ tó wá burú ni ìbáwẹ̀ nígbà àárín bẹ́ẹ̀. wọ́n ní fàánà ìdá àṣùmù dáhọ̀rọ̀ kúlà tí wàá ló burú ti máa ń fi gbogbo ọjọ́ ayé mi gbàwẹ̀ tí ń sinu rárá tó yẹ inna jinsa siyam matlubun shar'an fil jumla wọ́n láti sọ pé lóòótọ́ àwẹ̀ gbígbà ń tọ́lọ̀ ọba fẹ́ ni lakin la yajuzu an tasuma aw tushari'a siyaman alaji alaji alaji àti tafsir illa bi amrin shar'i wọ́n ní àmà wa sọ fún ọ pé kọ̀ wá tọ́ fún ọ kó o máa gba àwẹ̀ àbí kó o mú àwẹ̀ wá fúnra ara rẹ̀ ala ala jihati tafsir lórí ọ̀nà fọ́síwẹ́wẹ́ pé ìwọ ọmọ gbàwẹ̀ báyìí ọmọ gbàrọ̀ rẹ̀ báyìí illa bi amúrin ṣẹ̀rí iyì àfi kó orí àrí kan nínú ṣẹ̀rí àtúntò pé kò gbà ní fọ́síwẹ́wẹ́ bẹ́ẹ̀. náà mẹ́já dúró síbi níwọ̀n bá díẹ̀. wọ́n ní láàkín láyà júùsù àǹtàṣùmà kò tọ́ fún yàn kó lóun fẹ́ gbàwẹ̀. aw tùṣẹ́rì àṣìyàmà àbí kó o ṣe tẹ̀síríwò àwẹ̀ láì ṣe ọba àlékẹ́ lófin lófin bẹ́ẹ̀ tẹ̀sírí ìṣẹ̀lẹ̀ ní báyìí wọ́n ní kọ̀tọ́ ọ kó máa gbà wẹ̀ àbí kó mú kó ṣe kó mú àyẹ̀ fúnra ara rẹ nínú ẹ̀sìn lójú ọ̀nà fọ́síwẹ́rẹ́ báyìí ló máa gbà á nínú oníkó ṣe bẹ́ẹ̀ kódà bá àjẹjọ́ kan lọ́sẹ̀ máa gbà wẹ̀ kan náà o àwárí kò wani wọ́n ní hatta walau kana yawman wahidan tata'abbadu bihi duna an yakuna li hadha al-yawm aslun shar'i. tó yẹ pé ọjọ́ yẹn wà ní kò sí kílẹ̀ kánú ṣẹ̀ríà tó ní kọ́ máa gbàwẹ̀ ńjọ́ yẹn ọ̀gbọ̀rọ̀ ọ̀gbọ̀rọ̀ ọ̀gbọ̀rọ̀ gbàrọ̀ àwẹ̀ bẹ́ẹ̀ kí yẹn sọ pé nísìnyí o mo fẹ́ máa gbàwẹ̀ níjọ́ wẹ́ẹ̀dẹ̀ ọjọ́ wẹ́ẹ̀dẹ̀ ni kíá gbogbo wo ló ní kọ́ máa gbàwẹ̀ àwẹ̀ ẹjọ́ wẹ́ẹ̀dẹ̀ kọ́ ni à ebáwẹ̀ nígbà ìbá ọlọ́run ní ká gbàwẹ̀ ìbá nàbí ní ká máa gbàwẹ̀ á ní bẹ́ẹ̀ ni ọlọ́run ní ká gbàwẹ̀ ànábì ní ká gbàwẹ̀ bẹ́ẹ̀ ìjọ Wednesday ìjà nàbí ní ká máa gbà so nígbà tó ti lẹ́sẹ̀ ta ọjọ́ yẹn á bèrè dẹ̀lílì wo lóníjọ́ Thursday gbogbo Wednesday ọ̀sẹ̀ kan máa gbàwẹ̀ mẹ́ kò bá jẹ́ àwẹ̀ ọjọ́ kan ni wọ́n nílì anel ìbàdà nítorí pé táǹkì ní ìbàdà tàòkì fíyàtùn nítorí pé èèyàn gbọ́dọ̀ kóra dúró kò gbọ́dọ̀ tí ìṣe ìṣíjó fi rẹ́rìn tó ní ọmọ ṣe ni láyà jùsùlì muslim àyẹ̀zídà fíhà wà láyà nkùs mùsùlùmí ò gbọ́dọ̀ mùsùlùmí ò gbọ́dọ̀ lékún nínú ìbáàdà kò sì gbọ́dọ̀ yọkú ń bẹ̀ dédé ọba ṣe wà nílá gbọ́dọ̀ ṣe wa minha ma huwa muqayyadun wa minha ma huwa mutlaqun ó sì ń bẹnu ìbáàdà eléyìí tó kọ́lọ́ ọba àdékẹ́lá dè wá pẹ̀lú àsìkò pẹ̀lú iye nǹka àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó sì mẹ́mẹ́ tọ́nà ọba ti wálẹ̀ naam nǹkan tó wà ní báyìí ó túmọ̀ sí pé ṣéèkì náà gbà yí pé nǹkan tí àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí ṣe yìí wọ́n ṣe tẹ̀sírí èèyàn torí pé wọ́n mú àwẹ̀ wá fúnra ara wọn páwọn ọmọ gbà á láì sí pàǹdàbí sallallahu alaihi wasallam síbẹ̀ fún wọn. wọ́n dẹ̀ mú ìdúró ìdìde lóru wá fúnra ara wọn bí páwọn ọmọ ìdìde bẹ́ẹ̀ tí ìdí pàǹdàbí ló ṣe bẹ́ẹ̀ fún wọn. wọ́n dẹ̀ mú ìṣe ìyàwó ní èèwọ̀ wá fórí ara wọn tí ìdí pàǹdàbí sallallahu alaihi ló pa wọn láṣẹ bẹ́ẹ̀. so ó sí pé ṣéèkì yìí náà gbà arábì sọlọ́lá sọlám dẹ̀ sọ fún wọn pé kán kú o mbẹ́ àmọ́ tó ń ti bẹ́ẹ̀ arábì sọlọ́lá sọlám ọ̀bá wọn lò níbà ló pé iṣẹ́ kúfùrù ni wọ́n ṣe. sọlá tara báyìí ajẹ́sípò rọrùn kí sọ̀hábà ṣe dídá ajẹ́pò rọrùn kí sọ̀hábà ṣe tẹ̀sírí rẹ̀ torí pé a sì ń padà bọ̀ wá bẹ́ẹ̀ o torí nígbà táwa bẹ̀rẹ̀ sí máa ṣàlàyé ẹ̀rí wọn tí wọ́n sìn wọ́n ní ẹ̀rí táwọn gbára lé tí bídíà fi jẹ́ kúfùrù pé tẹ̀sírí wẹ̀ ní bídíà ẹ̀dá pẹ̀lẹ́ tí àwọn sọ̀hábà mẹ́tẹ̀ẹ̀ta ìṣe kí náà ṣe ìtẹ̀sírí yòókọ́ yẹn táwọn náà mọ́fi wá sínú ẹ̀sìn kọ́ yẹn tí wọ́n yẹra wọn láwẹ̀ tánàbí ọ̀yàn wọn kọ́ yìí wọ́n yẹra wọn ní ìjídìde lóru tánàbí ọ̀yàn wọn kọ́ yìí ìmásùnmáyàwó tí wọ́n yẹra wọn tánàbí ọ̀yàn wọn kọ́ yìí tẹ̀síréwò làwọn náà ṣe yìí náà tó ti bẹ́ẹ̀ tó ti tẹ̀síréwò wọn ànábì ò pé wọn ànábì ò sọ pé wọ́n ti di káfíìn pẹ̀lú tẹ̀síréwò yẹn ànábì ò ní wọ́n ṣe ṣírìkì tó bá yẹ kí wọ́n tẹ̀síréwò ní ṣírìkì anabi sọlọ sọlọ àbúkà sọ fún wa ni pé ah, ẹni tó bá gbórí kó mi sínú mi anabi o kò sí nínú jọ mi ara yìí sara yìí pé ká lẹ́yìn òsínú jọ anabi kò túmọ̀ sí pé anabi sọ fún wa ti di kèfèrí torí pé anabi sọlọ sọlọ sọ pé mọ̀ nǹkan ṣáná falẹ́ ìsàmìnà ẹni tó bá ṣe jàǹbá fún wa kò sínú jọ wa sóun àti di kèfèrí ni anabi nílẹ̀ ìsàmìnà mọ̀ nlá fọmọ lùkùdùd kò sínú wa ẹni tó kú fún ti ń gbá rẹ̀ létí wàṣà kọlùdìyù tó ń fasọ yamara ẹ̀ lára wàdá àbídá àwọn jahiliya tó dẹ̀ ń sọ àwọn ọ̀rọ̀ jahiliya tó ń sépèlera rẹ̀ ọ̀rọ̀ tí ò da kò sínú wa sóun àti di kèfèrí so ó túmọ̀ sí pé eléyìí báyìí ojú wa yìí pé a jẹ́ pé lásìkò àwọn sọ̀hábà náà àríbídà àtọ́sẹ̀lẹ̀ àrítẹ̀síríre àwọn náà mú nǹkan kan wá sínú òfin nínú ẹ̀sìn tí èdè kọ́ lọ́wọ́ bá lè kẹ́lá tànẹ́bì lọ́yọ̀ ń da bẹ́ẹ̀ fún wọn tí ànẹ́bì sallallahu alaihi wasallam ṣe kíni o tànẹ́bì sì kọ̀ fún wọn pé ká má ṣe bẹ́ẹ̀ mọ́ tó ń ti bẹ́ẹ̀ tó bá yẹ kí gbogbo tẹ̀sírí ní kúfúrú ni tó yẹ kí gbogbo tẹ̀sírí ní ṣírkì ni eléyìí báyìí ànẹ́bì sallallahu alaihi wasallam kò bá ṣàlàyé fún wa nífọ̀síwẹ́wẹ́ náà amẹ́lẹ̀ wa láti fi ṣe àlàyé lórí àwọn nǹkan tí a ti rìn kọjá lórí ẹ̀ ní ọ̀sẹ̀ tó lọ òun náà lélẹ̀ báyìí. náà nínú àwọn bídíà tí a lásìkò anábì sallallahu alaihi wasallam tó jẹ́ bídíà tó tabatul bídíà pé èèyàn fẹ́ sọ pé òun ò ní súnmọ́ ìyàwó òun mọ́ nítorí àti rí àti súnmọ́ lọ́wọ́ báyìí irú ẹ̀ náà tó ṣẹlẹ̀ yàtọ̀ fáwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí eléyìí tó ṣẹlẹ̀ yìí òun ni nǹkan tó ṣẹlẹ̀ sí Usman bin Maz'un radiyallahu anhu Usman bin Maz'un yìí ìkànnà àgbà àwọn àgbà fà sọ̀hábà ni ìkànnà àwọn àgbà sọ̀hábà ni. débi wípé tá a bá ń ka àwọn tí wọ́n ní ipò nínú Islam àlẹ́ ti ka one to twenty láàrin one to fifteen Usman bin Maz'un gbọ́dọ̀ wà mẹ́ láàrin one to 15 usman bin maz'un ó gbọ́dọ̀ wà ń bẹ̀ òun lẹ́nu tó yẹ sí pé ó ṣe hijirọ́ lọ sí ethiopia hijirọ́ alákọ̀ọ́kọ́ pẹ̀lú àwọn jáfara tí ibn Mas'ud nígbà to ṣe hijirọ́ alákọ̀ọ́kọ́ yẹn usman bin maz'un náà wà náà tó ṣe bẹ́ẹ̀ torí pé náà ń tọ́jú pé ó yẹ gba islam nínú àwọn sahaba usman bin maz'un wà ń bẹ̀ kódà ó kú sáájú ànábì ànábì sallallahu alaihi wasallam ló sì sin kódà anabi sallallahu alaihi wasallam gbà tó ṣe tán anabi wá gbé blọọkù kan ó gbé síbi ìgbèrí sàárè rẹ báyìí wọn wá bí anabi léèrè anabi náà fẹẹ fi máa dá sàárè rẹ mọ́lẹ̀ ibẹ̀ làwọn afa ti yọ rí pé àtẹyìn lè fi blọọkù dẹmakéètì kí yẹn kàn fi pro blọọkù sàmì kéde pé yẹn wà mọ blọọkù ráàndì sàárè o bẹ́ẹ̀ kí yẹn kàn fi nǹkan kan sàmì láti máa fi dá sàárè kan mọ pàtíkúlárì tóra anabi sallallahu alaihi wasallam náà ṣe bẹ́ẹ̀ fún sàárè Usman bin Maz'un wọ́n dẹ̀ bí léèrè pé kí ló tóbi ṣe bẹ́ẹ̀ ó ní tó kó fẹ́ fi máa dá sàárè ọmọ ìyá àwọn ọmọ ni ṣé báyìí nísìnyí so ala kulli hal usman bin maz'un yìí òun náà ṣe bídà lásìkò anabi sallallahu alayhi wa sallam náà ni kí ló fà kódà bọ́nà ọ̀nà tí usman bin maz'un gbà ṣe ọ̀nà tó lágbára ni kí lọ́nà náà usman bin maz'un radiyallahu anhu ọlọ́ba anabi sallallahu alayhi wa sallam ọba sọ fún anabi pé kánabi yọ̀ǹda fóun pé òun fẹ́ tẹra òun lọ́dà òun ọ̀fẹ́ súnmọ́ ìyàwó òun mọ́ torí pé ọ̀rọ̀ ìyàwó gan ó tiẹ̀ ń kó àìrójú bá òun kò jẹ́ kóun rọ́lọ́ ọba sí dáadáa Usman mọ̀sán wa sọ pé ó wà lọ́ba nẹ́bí kíkà nẹ́bí yọ̀ǹda fóun pé kóun tẹ̀ra òun lọ́dà. hadith tí mo ń sọ yìí ó wà nínú sọ ìhánu ó wà nínú Bukhari àti Muslim o wípé Usman mọ̀sán lọ bá nẹ́bí kóun fẹ́ tẹ̀ra òun lọ́dà. hadith yẹn wọ́n ní radda Rasulullah sallallahu alaihi wasallam at Ah, abdullahi ibn umar olóde kó wáyé pé osman ibn mazur lọ bá nàbì ó wá sọ wípé òun fẹ́ tẹ̀ra àwọn lọ́dà ànábì wa ní kò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ láyéláyé abdullahi ibn mas'ud ni tó bá jẹ́ sípà nàbì ọba gbà fún osman ibn mazur lọ́jọ́ yẹn ni àwa gan àwa yòókù náà àbá tẹ̀ra lọ́dà ni nítorí àti àti fèsì ìbáàdà kìí ṣe abdullahi bin umar nìkan ló sọ báyìí anas bin malik náà sọ bẹ́ẹ̀ wípé osman bin mazur ọlọ́ba ó sọ wípé òun fẹ́ tẹra àwọn lọ́dà anabi sallallahu alaihi wasallam wá kọ̀ fún so eléyìí báyìí ẹ̀rí ni àbákan náà nínú ẹ̀rí mi náà tó wà nínú sunan abi dawud usman bin lọ́ba anabi sallallahu alaihi wasallam ó ní anabi ìdánlí ìdánẹ́bí yọ̀ǹda fún mi anabi ni ó ní ìdánlí fil ikhtisọ́ ìdánẹ́bí yọ̀ǹda fún mi jẹ́ ń tẹra mi lọ́dà anabi sallallahu alaihi wasallam wá kọ̀ fún pé kó má ṣe bẹ́ẹ̀ so eléyìí báyìí àwọn ẹ̀rí pọ̀ lórí ẹ̀ gan àwọn ahadithu yìí tó gbé wá tó lè lálàáfíà pé Usman bin Maz'un lọ bá anabi bẹ́ẹ̀ pé òun fẹ́ tẹ àwọn lọ́dà anabi sallallahu alaihi wasallam wá sọ pé kó má ṣe bẹ́ẹ̀ naam dẹ̀lílù alákọ̀ọ́kọ́ nìyẹn ó ní tí fi ti eléyìí síwájú o torí ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì mo fẹ́ mú wa mo fi ti eléyìí síwájú báyìí naam anabi ti wá sọ fún Usman pé kó má ṣe bẹ́ẹ̀ àbí ǹjẹ́ yín mọ̀ pé Usman ti padà tabatulu tí usman lóun fẹ́ ṣe yìí tọrọ bá nàbí pé kánàbí sọ fún tọrọ wà lọ tọrọ yọ̀ǹda lọ́nà àbí pé kánàbí kọjọ́ kó ń tẹ̀ra òun lọ́dà yìí tánàbí ọgbà fún yìí usman bin rasul padà lọlé ó wá wò pé òun ò ní tẹ̀ra òun lọ́dà àmọ́ tó wò ṣe ni pé ṣébí tó ń fẹ́ tẹ̀ra òun lọ́dà sí náà ni pé òun ọ̀fẹ́ súnmọ́ ìyàwó ma òun ọ̀fẹ́ òun fẹ́ gbájúmọ́ ìbáàdà gbogbo ọjọ́ alẹ́ òun pátá òun ò ní fojú lérun òun ọmọ fi jí ni òun ọmọ fi sùn òun ọmọ fi jí òun ọmọ yẹn náà fi làlẹ́ gbogbo ojúmọ́ ayé sì ni òun ọmọ fi gba ọ̀rọ̀ ẹni so Usman bin rasul padà wá lọ ṣe bẹ́ẹ̀ ìgéyìí eléyìí báyìí ẹ̀rí ẹ̀ wà nínú sọ̀hìn Bukhari bákan náà ẹ̀rí ẹ̀ wà nínú àwọn sunan sunan àbí Dawud àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wípé Usman bin Maz'un ó padà lọ láti lọ sí kí ni o láti lọ sí tabatul láti lọ sí bídáàtú tabatul naam eléyìí báyìí tí a bá lọ wọnú àtàlẹ́kọ́tù hisan tí Sheikh Al-Albani rahimahullahu ta'ala tí wọ́n ṣe àwọn ah, ní zuhri gbà wá látọ̀dọ̀ Urwa an Aisha radiyallahu anha qalat Urwa Urwa gbà wá látọ̀dọ̀ Aisha Aisha sọ wípé dakhalat imratu Uthman ibn Maz'un واسمها خولة بنت واسمها خولة بنت حكيم على عائشة وهي بذة الأيهة فسأل فسألتها عائشة ما شأنك فقالت زوجي يقوم الليل ويصوم النهار فدخل النبي صلى الله عليه وسلم فذكرت, فذكرت عائشة ذلك له فلقي النبي صلى الله عليه وسلم عثمان بن مزعون فقال يا عثمان إن الرهبانية لم تكتب علينا أما لك في أسوة حسنة فوالله إني لأخشاكم لله وأحفظكم لحدوده hadith yìí hadith tó lálàáfíà ní Sheikh Al-Albani wọ́n ti kó yà pé hadith yìí lálàáfíà dáadáa nínú tíra àwọn tí mo sọ yìí ó wà nínú Sunan Abi Dawud. Aisha ni dakhalat imra'atu dakhalat imra'atu Usman ibn Maz'un ìyàwó Usman ọmọ Maz'un ó wọlé wasmuha Khawlatu bintu Hakim ó ní ó kọ obìnrin sì ní Khawla ọmọ Hakim ala Aisha ó wọlé tó Aisha. àyíṣà wá rí pé obìnrin yìí ó jákujàku kò sọ̀ṣọ́ tóbìnrin máa ń ṣe sára kò sọ̀ṣọ́ àyíṣà rí pé ó dírẹ́sì jákujàku. fàṣà aláṣà àyíṣà àyíṣà wá bí pé kí ló dé kí ló tó kí ló dé tó rí báyìí obìnrin yakumu lẹ́yìn mi kò ní máa mi ti pa mí ti kò bùkátà sí mi máa kódà kò sí mi lásọ̀ wò má tó ké gbogbo òru ayé pátá ni mo fi yàn náà fílà ni kò ráàyè tèmi lóru wàyà súnmù nàá tá a bá tiẹ̀ tó rò pé báyà yóò tó máa fọ̀sán ṣiṣẹ́ ni kò tó fọ̀sán ṣiṣẹ́ yẹn gbogbo ọ̀sán tó fi ń gbàwẹ̀ ni òru ó ọ̀sán ó kò wá sí gbàǹgà tó fi yẹ̀mí lásọ̀ kò sí gbàǹgà tó fi yà sí mi. فدخل النبي صلى الله عليه وسلم فذكرت عائشة ذلك له anabi wa wọlé nígbà tí aisha ti ìyàwó osman bin osman ń sọ̀rọ̀ yìí anabi wa wọlé sásìkò yẹ aisha wa sọ fún anabi sallallahu alaihi wasallam wípé nǹkan báyìí mà ní khawla bintu hakim nǹkan báyìí lọ́mọ sọ nípa ọkọ rẹ̀ osman bin osman ó ní kò sì yà sóhun mọ́ ó ní kí ó ní ọkọ òun gbogbo gbogbo òru ayé pátá ìfi yànnà fílà ni bẹ́ẹ̀ ni gbogbo ọ̀sán ayé yányán ìfi ń gbààwẹ̀ ni kò sí ẹ̀yẹ tó fi rí tòun rò aisha sọ bẹ́ẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam wọ́n ní falaki anabi yi sallallahu alayhi wa sallam usman ibn maz'un faqal anabi wa pàdé usman ọmọ maz'un anabi wa sọ pé ya usman ira usman inna rahbaniyata lam tuktab alayna rahbaniya bídíà rahbaniya ló ń ṣe yìí ọlọ́run ọba ò ti ṣe bídíà rahbaniya ní ẹ̀sìn láwa lórí tẹ́ ẹ̀ bá gbàgbé mo ti mú àyà kan wá nínú suratul hadid tọ́lọ́wọ́ bá àlékí lásìkò wà rọ̀hbàníyà tẹ̀ níbi tàdà ìhà ọlọ́wọ́ bá ní rọ̀hbàníyà bídí àkíyàn sọ pé wọ́n ní súnmọ́bìnrin má bídí àkíyàn sọ pé wọ́n ní níyàwó ibi tàdà ìhà ọlọ́run láwọn ẹ̀nà sọ́rọ́ àwọn ọmọlẹ́yìn ànábì Ìsá àwọn alhawariyun àwọn bídí àyà àwọn náà dálẹ̀ máa kàtàbí náà ha àléhìn ọlọ́run láwọn akọ́lá sí lọ́rùn ilẹ̀ bẹ̀tẹ̀ rọ àrídùánilà nítòsí fàtọ́ fi ń ṣe ni pé wọ́n láwọn ń wá ọba wọ́n láwọn fẹ́ jókòó nínú ẹ̀sìn ni ọlọ́run ọba náà fẹ́ fi jọ́sìn fún àníyàn wọn ni pé wọ́n fẹ́ ni. fàmáwọ̀ àwà akọ̀rì àyàtì hà ọlọ́run nígbà tán dá alẹ̀ tán tán dábí dá ilẹ̀ tán wọ́n àtẹ̀lé gẹ́gẹ́ bó afúnládà àwọn iṣẹ́ eré wọn tí wọ́n ṣe yàtọ̀ fún rọ̀hbàníyà rọ̀hbàníyà bídí àyàn ọba ṣẹ́ wọn jẹ́ wàkẹ́sírù minhum fasikun ọ̀pọ̀lọpọ̀ wọn sì jẹ́ fasikun. anabi sallallahu alaihi wasallam wọn dá usman padà síbi ayé àyẹ pé rọ̀hbàníyà kò sínú mílẹ̀ ní anabi ni wọn usman ń ṣe yìí bídí àwọn náà ló ń ṣe anabi ní inna rọ̀hbàníyàta dájúdájú yìí sọ pé yòó ní súnmọ́ yàwó ẹni mọ́ àbẹ́yìn tí ò tí níyàwó kó lóhun òní fẹ́yàwó nítorí àti súnmọ́ lọ́wọ́ bá lamtuk tabo aleyna ọlọ́wọ́ ọba ọ̀kọ́lé wa lórí. amma laka fiyya uswatun hasana ìran usman ṣé àwòkọ́ṣe kò ti tó fún ọ èmi ànábì ò ti tó fún ọ lẹ́ni tó máa mú àwòkọ́ṣe dáadáa lára rẹ ni. torí pé èmi ànábì èmi sáfẹ́yàwó mo dẹ́ ń súnmọ́ àwọn ìyàwó mi tọba lọ fẹ́ sin lọ́wọ́ ọba ọfẹ́ sin lọ́wọ́ ọba kí ló dé tọ́ máa mú àwòkọ́ṣe ìsin lọ́wọ́ ọba láàrin ní ànábì sọ́dọ̀ lọ́wọ́ sọ́ra àbí ń tó fún ọ lẹ́ni tó lè máa wòkọ́ṣe ìsẹ̀sìn ni. ànábì sọ bẹ́ẹ̀ fún usman ibn mazun fọwọ́ lọ́ọ̀ ànábì mo fi ọlọ́wọ́ ọba búra inni la akhshakum lillah ẹ má rò pa ilé páyọ̀ ọlọ́wọ́ jù mí lọ èmi ni mo bẹ̀rù ọlọ́wọ́ ọba jù nù yín ẹni tó bá sì bẹ̀rù ọlọ́wọ́ ọba jù ní máa rí ọlọ́wọ́ ọba sì jù wa atqakum èmi ni mo páyọ̀ ọlọ́run ọba jù nú yín wa ahfazukum li hududi èmi ni mo sì ń sọ ìwọ ọlọ́run ọba jù nú yín. ẹ̀rí lójókòó yọ pé àṣetò ti bí Usman bin Mazun lè ṣe lọ bá nẹ́bí lọ́jọ́ kìíní àná tí fẹ́ ká nẹ́bí jẹ́ kó ń tẹ̀ra àwọn lọ́dà yẹn tá nẹ́bí ò jẹ́ kó tẹ̀ra lọ́dà yẹn àṣẹ Usman tó padà lọ lé ó tún padà lọ ṣe tàbátùlù náà ìjẹyìn ànábì yìí ti ṣe rọ́ọ̀dù tàbátùlù fún o pé ká nẹ́bí Usman má ṣe tàbátùlù o tó ń ti bẹ́ẹ̀ Usman ò gbọ́ o Usman bin Mazun tó padà lọ lé again ó tún lọ sí tabatul tí ẹ bá ṣe jẹ́ tíyàwó rẹ̀ wá Aisha wá tí Aisha wá rí i pé obìnrin yìí ò múra gẹ́gẹ́ bí àwọn obìnrin ṣe máa ń ṣọ̀ṣọ́ tí Aisha wá rí i pé àkílódé tí Aisha wá béèrè nítorí wọn sọ̀rọ̀ fún Aisha pé Usman látọjọ́ yìí kò sí mi látọwọ́ ni Aisha tó mọ̀ yìí pé àti Usman ṣe tabatul lé Aisha wá sọ fún ànábì nǹkan tá a fẹ́ fà tọ́ba yá wọ́n ni ẹ ẹ sọ̀rọ̀bà ńgbà táwọn ẹbí ti sọ fún wọn sọ́ba tó ṣe é mọ́ Usman bin Mazun làmẹ́ bí ti sọ fún bẹ́kọ́ mọ̀ọ́sẹ̀ tabatulu yìí tóun ti bẹ́ẹ̀ Usman padà lọ lé ó ń lọ sí tabatulu. yíta anabi sallallahu alaihi ń gbọ́ anabi ti jẹ́kọ́ yẹ pé rọ̀hàbàníyà ni tó ń ṣe bídíà ni kò sínú ẹ̀sìn wa subhanallah wọ́n ní sọ̀hábà ò lè ṣe bídíà bídíà ìtànàbí wa pè ní rọ̀hàbàníyà tànàbí pè ní bídíà fún Usman bin Mazun nìkan bídíà ló ṣe náà tó ń ti pálẹ̀ bí sallallahu alaihi wasallam ti kọ́kọ́ sí rọ́dù tabatul fún yìí làwọn àbá máa fi mú wa yí pé kàbídà àti tabatul bídíà yìí ọ̀sọ̀ yẹn di kèfèrí ni bídíà yìí tí Usman bin Mazuni ṣe yìí kọ̀sọ̀ yẹn di kèfèrí tó ń pálẹ̀ bí sallallahu alaihi wasallam ti sáájú wí fún tó ń ti bẹ́ẹ̀ Usman bin Mazuni padà lọ lẹ́rùn ṣe tabatul ẹ̀rí alákọ̀ọ́kọ́ nìyẹn eléyìí báyìí hadithu tabatul náà ni àmọ́ ẹjọ́ tó fún wa ní hadithu mi náà again tó yẹ pé òun náà òun náà kí sọ tabatul náà ni ọ̀rọ̀ nípa wípé Usman bin Mazun wọ́n ní ṣe tabatul náà ni òun ló wà ń bẹ̀ náà. Ah, eléyìí báyìí al-imam al-albani rahimahullahu ta'ala wọ́n mú wá nínú irwa'u wọn irwa'u al-ghalil hadith yìí sì lálàáfíà dáadáa. al-imam ahmed gbà wá nínú musnad wọn abu dawud náà gbà wá ṣé bá ní sí. yìí wọ́n ní anabi sallallahu alaihi wa sallam orin rántẹ́ orin rántẹ́ sí Usman bin Mazun ìgbà tí ó gbọ́ wípé ìyàwó Usman ó sọ fún Aisha ìyàwó rẹ̀ wípé Usman ti ń ṣe tabatul Usman ò súnmọ́ òun mọ́ Usman gbogbo òru rẹ̀ pátápátá ní fi ń gbàwẹ̀ gbogbo ọ̀sán ayé rẹ̀ yányán ní fi gbogbo ọ̀sán ayé rẹ̀ ní fi ń gbàwẹ̀ gbogbo òru ayé rẹ̀ pátápátá ní ma fi ń jí kò sígbà kan tí ma fi ń sinmi. Ànábì wa ránṣẹ́ pé wọ́n ní bàbá àṣà Rasulullah sallallahu alaihi wasallam ìlà Usman ibn Maz'un Ànábì wa ránṣẹ́ pé Usman ibn fàjá wá bá Usman wá bá nabi sallallahu alaihi wasallam faqal anabi sọ pé ya Usman ó ní ìrẹ Usman ṣé o fẹ́ sojú kòkòrò o fẹ́ gúrí kúrò nídìí sínú mi ànábì ni qal Usman wá sọ pé faqala la wallahi ya rasulallah ó ní mo tọ́nà onye àmì anabi sunna rẹ ni mo wá káàkiri anabi sọlọ sọ́nà sọ pé fa anamu fa anamu wa usalli anabi ní èmi a máa sùn má dẹ̀ máa kírun ìdí máa ní pé n ike gbogbo òru rẹ̀ ni wọ́n máa fi ń jí yẹn tó kì í sùn yẹn kò lànà anabi ní anabi a wa má di láwọn àsìkò kan má fi kírun lóru àmọ́ kí gbogbo òru jí kí n má sùn kò lànà wà á súnmù èmi ànábì àti máa gbà wẹ̀ lọ́sàn-án wà á ùfìrù àwọn ọjọ́ mi ti ń bẹ̀ tó yẹ kí mi ànábì òkè ń gbà wẹ̀ ń bẹ̀ kí wọ́n máa fi gbogbo ọ̀sán mi gbà wẹ̀ kò sí ìlànà ìjà ànábì bí wọ́n Usman bin Mazun ṣe ń ṣe yìí. bákan náà èmi ànábì sallallahu alaihi wasallam èmi àti máa fẹ́yàwó ó wá ní fattaqillaha ya Usman ilé Usman lọ páyọ̀ ọlọ́run bá o lórí nǹkan tó ń ṣe yìí o fa inna li ahlika alayka haqqan tó pàwọn ará ilé rẹ̀ ìyàwó rẹ náà ó ní bùkátà sí ọ ó dẹ̀ ní nǹkan tó fẹ́ gbà lọ́wọ́ rẹ. wà inna li dayfika alayka haqqan àwọn àlejò rẹ náà máa wá àwọn mọ̀lẹ́bí rẹ àwọn ọ̀rẹ́ rẹ máa wá àwọn náà ní bùkátà sí ohun láti fún wọn lásìkò. kó wá jẹ́ pé gbogbo ọjọ́ ayé rẹ pátá gbogbo ọ̀sán náà àwẹ̀ ló máa fi yàn àwẹ̀ ló máa fi gbà gbogbo òru náà fílà àwọn àlejò náà ní ìwọ̀sán fẹ́ gbà lórí rẹ̀ wà inna li nafsika alayka haqqan kódà ẹ̀mí ara rẹ̀ gan má para rẹ̀ torí bọ̀ bá ń ṣe báyìí lọ ẹ̀mí rẹ̀ ò légun ó wulẹ̀ wá para rẹ̀ dànù ni kí a máa fi gbogbo òru ayé rẹ̀ kọ́ máa fi kọ́ máa fi jí kọ́ máa fi sùn kọ́ máa sùn kankan kọ́ dẹ̀ máa fi gbogbo ọ̀sán ayé rẹ̀ kọ́ máa fi gbààwẹ̀ àrẹ́bí ni ara rẹ̀ náà ní ìwọ̀ tó fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ ọ̀tá lè mú ọ oríṣiríṣi nǹkan ló lè sí ọ tí ó wà kó tí ó wà kó lálà sí bá ọ tí ó pàgbà kó bá ọ. àrẹ́bí sallallahu alaihi wasallam bá sọ fún mi pé ìrẹ ìrẹ Usman fasum máa gbààwẹ̀ wà áfíì kó dẹ̀ máa túnu má fi gbogbo ọ̀sán rẹ̀ gbààwẹ̀ pátápátá wàsọ́lì máa kírun lóru wánàm kó dẹ̀ máa sùn má fi gbogbo òru jíyányá ṣe báyìí nìsí ṣe lè báyìí ó jẹ́ kó yọ wáyé pé anabi sallallahu alaihi wasallam ó kọ̀ndẹ́mù rahbaniya fún usman ziyada wa ń bẹ wípé anabi sallallahu alaihi wasallam pé yá usman yìí náà usman inna rahbaniyata lam tuktab alayna rahbaniya ló ń ṣe yìí o dídí àwọn nàṣọ́rọ̀ ló ń ṣe yìí o ọlọ́run ọba àdékẹ́lẹ́ ò dẹ̀ ṣe ní òfin láwa lórí ọba ní afamalaka fiya uswa arábìnrin ṣe kò tó fún ọ kó mú àwòkọ́sí ẹ̀sìn rẹ láàrin ní ànábìnrin fawallahi inni akhshakum lillah anabi ni mo fọ ọlọ́run ọba búra èmi ni mo páyọ ọlọ́run ọba jù yín wa ahfazukum li èmi ni mo sì fi ṣe kí ni o èmi ni mo fi ń sọ ìwọ ọlọ́run ọba jù yín naam eléyìí báyìí náà hadith tó ní àlàáfíà ni kí ni àwọn ọ̀rọ̀ tó wà lórí hadith yìí òun náà ni wípé anabi sallallahu alaihi wasallam jókòó yẹ Usman bin Maz'un wípé nǹkan tí Usman ń ṣe yìí o bídà ni tí ò sínú ẹ̀sìn ọlọ́run ọba bákan náà rahbaniyya ni tó lè báyìí irú bídà yìí àwọn àfáà ní bídà tí ò gbẹ̀yìn jáde kónú Islam ni nítorí wípé síwájú kí Usman tó lọ máa ṣe tabatul bídà rahbaniyya ó ti kọ́kọ́ wá béèrè lọ́wọ́ ànábì yọ̀ǹda ànábì yọ̀ǹda fún tó ń ti bẹ́ẹ̀ ó padà lọ ń lọ ń ṣe ṣé báyìí nìsí so lẹ́tà ànábì sallallahu alaihi wasallam ń gbọ́ pé ń ṣe ànábì jẹ́ kọ̀ǹdẹ́mù ẹ̀ tó bá jẹ́ sí pé ipe bẹ́yìn ṣe máa ń sọ nìyẹn pé ẹ bídíà àmàlíyà ẹ àkọ́kọ́ ṣe kọ́mọ́tì hujja fún àtàlàyé fún tí ọba tó ti wá gbọ́ títí wá ń kọ̀ntínú ẹ wà gbẹ́dájọ́ lé lórí ṣé báyìí náà gbẹ́dájọ́ lé Usman bin Maz'un lórí báyìí nìsí sọ̀rọ̀ àbá àjẹkọ̀ọ́ yà pé lára bídíà tí ó sọ̀rọ̀ ìdí káfìrí òun ni bídíà eléyìí wà Usman bin Maz'un sì ni ó kílẹ̀ àpòṣe bídíà eléyìí tó yàtọ̀ sáwọn mẹ́ta tí wọ́n béèrè báyìí dà nẹ́bí sallallahu alaihi wasallam Usman bin Maz'un ò sínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta òun fúnra ara tiẹ̀ òun lọ lé ń lọ fi gbogbo òru ẹ̀ kírun ni kò sùn rárá kò fojú lóorun ń sì fi gbogbo ọ̀sán rẹ̀ gbààwẹ̀ kò dẹ̀ súnmọ́ ìyàwó ẹ̀ mọ́ nǹkan mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ ló nìkan kó papọ̀ sẹ́ńpá wọn tọ̀ wọn ẹnìkan ló wọn máa ṣe báyìí ẹnìkejì ló wọn máa ṣe ẹlẹ́ẹ̀kejì ẹnìkẹta ló wọn máa ṣe ẹlẹ́ẹ̀kẹta ẹnìkan ló wọn máa fi gbogbo òun máa gbogbo òun jí òun ní sùn ẹnìkan ló wọn máa fi gbogbo ọ̀sán àwọn gba ẹ̀ òun ní jẹun ẹnìkan ló ifi gbogbo òru gba rẹ̀ ifi gbogbo òru kírun ifi gbogbo ọ̀sán gba rẹ̀ ó sì jìnà sóbìnrin ẹ̀ pàápàá tàbá túlù nìyẹn rọ̀hbàníyà nìyẹn ṣé báyìí ní sùn so eléyìí báyìí lára bídíà ni tó ṣẹlẹ̀ níṣẹ́jú ayé ànábì sallallahu alayhi wa sallam tí ànábì sallallahu alayhi wa sallam òsì fún ìdájọ́ kúfùrù ṣé báyìí ní sùn ẹnu àwọn afáàdé kò lórí ẹ̀ pé bídíà yìí ò bídíà tí yóò jáde kó ní islam ni. naam níparí ẹ̀rí tó tó wá tẹ̀lé kẹ́lẹ́ bá a mọ̀ pé ọ̀rọ̀ bídíà yìí kìí ṣe nǹkan tí ó pamọ́ lásìkò ànábì sallallahu alayhi wa sallam àwọn sàhábà òun náà tún ni hadith kan tẹ́ lọ wọnú sahihu bukhari kódà tí imam bukhari fẹ́ mú hadith yìí wá imam bukhari gan mú wáyé pé hadith yìí ó ń tọ́ka sí pé mẹ́ kí ni hadith náà òun náà ni hadith wisol hadith kéèyàn máa gbààwẹ̀ bíríbírí kéèyàn máa gbààwẹ̀ ọjọ́ mẹ́ta kéèyàn gbààwẹ̀ ọjọ́ mẹ́ta papọ̀ láì jẹ láì sínú kéèyàn kan àbí oṣù kan àbí àwẹ̀ ọjọ́ méjì kí àmọ́ wàá jẹ sàárì kọ́ mọ́ sínú àwẹ̀ biribiri náà máa ń pè àbí. àwẹ̀ yẹn ǹjẹ́ yín mọ̀ páwọn sàhábà ń gbà arábìjẹ́ ké fún wọn wọn gbọ́ bídí àdèrè àwẹ̀ yìí ó clear kódà nígbà tí Imam Bukhari fẹ́ mu wá nínú sọ̀híhù wọn wọ́n mu wá níbi pé bídí àní ẹ̀rọ báàbù tí Imam Bukhari fún. alimami Bukhari rahimahullahu ta'ala nínú sọ̀híhù wọn wọ́n ní báàbù ma yukrahu wàtánásù في العلم والغلو في الدين wàlbídàì. wọ́n ní báàbù tí ń sọ̀rọ̀ fún wa tí ń sọ fún wa nípa wípé a kọ̀ fún wa nípa kí a máa ṣàṣejù nínú ẹ̀sìn wàtánásù ìfèrè ilmi. ká máa jiyàn nípa ìmọ̀ ẹ̀sìn tí èèyàn gbọ́dọ̀ jiyàn lé lórí kí èèyàn máa jiyàn nípa sifatullah àwọn asmaullah báàbù tí ń sọ fún wa pé nǹkan àkọ́ni wàlgùlùwì fi dín báàbù ti ń sọ fún wa nípa pé èèyàn gbọ́dọ̀ máa ṣe àṣejù inú ẹ̀sìn wàlbídà àti pé kéèyàn máa ṣe bídà ẹ̀rí pé báàbù Imam Bukhari wọ́n kó wọ́n kó eléyìí sí abẹ́ pé bídà lọ́wà torí ẹ̀ náà fi fún ní báàbù tán fún yẹn náà mẹ́wàá jẹ́ káwọ́ àdìsí wọn mú alábẹ́rẹ̀ wọ́n ní haddathana Abdullahi bin Muhammad haddathana Hisham wọ́n ní wọ́n gba hadisi wa nítorí àsìkò wọ́n gba wọn látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu kọ́lá kọ́lá nàbí yìí sallallahu alaihi wasallam Abu Hurairah sọ ipa nàbí sallallahu alaihi wasallam sọ pé látùwà sílù anábìnrin ẹ̀yẹn sọ̀hábà ẹ má máa gbàwẹ̀ bíríbírí látùwà sílù anábìnrin ẹ má máa gbàwẹ̀ bíríbírí o àwẹ̀ ọlọ́jọ́ mẹ́rin márùn papọ̀ láì jẹ sààrì láì sínú ẹ̀yẹn sọ̀hábà ẹ má gbà. qalu innaka innaka tuwasi àwọn sọ̀hábà wọn sọ fún anábì pé à ilé anábì ṣe bí wọ́n máa ń gbà bíríbírí àwa náà fẹ́ kọ́ sí rẹ ni ìnẹ́ka tó wá sí ìdá anábì máa ń gba bíbí náà kọ́ọ̀lù anábì wá sọ fún wọn pé inni laftu mislakum èmi ọ̀dà bí yín o èmi ọ̀jọ́ yín ẹ má fara yín wé mi o inni abitu ìtòyìnmùní rabbi wayasini èmi a máa sùn lọ́dọ̀ ọlọ́run ọba lẹ́ni tọ́lọ́run ọba ń fún ní jíjẹ tí ń fún ní mímu èmi a máa sùn lẹ́ni tọ́lọ́run ọba àlékẹ́lá ń fún ní jíjẹ tí ń fún ní mímu so ẹ lè kọ́ sí tèmi èmi yàtọ̀ sí kódà nù rìwáyà kan arábìnrin ta lọ́wọ́ jọ nínú yín ta ló nírú kò tẹ́mi níyì arábìnrin wa sọ fáwọn sọ̀rọ̀ bàbá pé nítorí ẹ̀ mọ́kọ́ ti a jẹ́ sí pé ìgbàwẹ̀ bíríbírí yìí a jẹ́ sí pé inú àwọn khususiyya ànábì ni ànábì nìkan lọ́wọ́ special fún tẹ́nì kankan ò gbọ́dọ̀ ṣàrọ́kà tẹ́nì kankan ò gbọ́dọ̀ pẹ̀lú ànábì bẹ́ẹ̀ ìgbà táwọn sọ̀rọ̀ bàbá wa rò pé àwọn fẹ́ máa kọ́ sí ànábì pẹ̀lú nǹkan yìí ànábì nìkan má ṣe bẹ́ẹ̀ ẹ máa wá wo àwọn sọ̀rọ̀ bàbá wa gbọ́ lẹ́yìn tánàbí ti sàlàyé fún wọn tánìyẹ o àwọn sọ̀hábọ̀ wá gbọ́ wọ́n ní falamiyan tẹ́hù anil wisọ́ọ̀lì àwọn sọ̀hábọ̀ wá já okò mi wisọ́ọ̀lì yìí àrẹ́bí sọ ọmọ kámọ́ ṣe àbí jẹ́mọ́ àmúfọ́lọ́ Bukhari nìkan báwọn àfa súnà yìí nìyẹn kódà tá a bá lọ wọnú iqtida'u siratil mustaqim limukhalafati ashabil jahim alimami ibn taymiyyah rahimahullahu ta'ala wọ́n ní kódà inú bídí àwọn nasọ́rọ̀ ni àwọn inú bídí àwọn christian òun ni kí a máa ṣe kí a máa ṣe wìsọ́ọ̀lù wa pé bídí àní nǹkan yẹn alimami shafi'i nínú ìtisọ́m àwọn náà mú wa pé bídí àní kí a máa ṣerú nǹkan yẹn alimami ibn rajab alhambali nínú tírà àwọn tán pè ní jami'ul ulum wal hikam àwọn náà mú wa pé bídí àní nǹkan yẹn imam bukhari náà náà ti gbóyà pé bídí àní àwọn sọ́ábọ̀ jáwọ́ o àrẹ́bí ti ṣe kọ́mọ́tì hújà fún wọn àbí ò ti ṣe kọ́mọ́tì hújà sàmì pé àdìtọ́ka àwọn eléyìí sì ni pé téèyàn bá ṣe bídíà tó ló pé kúfùrù ní tó bá tiẹ̀ jẹ́ àmẹ́líyà tó bá tiẹ̀ jẹ́ pé kéde nu àkídà tó yẹ pé nu àkáàmù bíru báyìí ni tẹ́ ẹ bá ti wí fún tí ọba ti gbọ́ tí bá tún takú ẹ wà lẹ̀ ẹ wà sọ di kèfèrí àbí ẹ gbéra lọ kèfèrí lọ lórí pé à pé ẹ tó ti wá lè takú tá a bá ti lè sọ fún tí ọba ti gbọ́ ayẹ̀tẹ̀ wà lẹ̀ ńgbà yẹn ìjà lé àwọn sọ̀hábà ẹ̀ rí báyìí nìsín àwọn sàábọ̀ gbọ́ wọ́n ṣe wìsọ́ọ̀lù lọ. قال فواصل بهم النبي صلى الله عليه وسلم يومين أو ليلتين anabi sallallahu alaihi wasallam wá gbà wá biribiri fún wọn ó wá bá biribiri pẹ̀lú wọn jọ kan láàrin ọjọ́ méjì anabi anabi ọjọ́ sàrí kò sínú àwọn náà àwọn náà jẹ́ kíni àwọn náà ń bá anabi lọ pé ah, a gbogbo ajẹ́pẹ́ ní Ramadan ní nǹkan yìí tẹ́lẹ̀ fàkọ́lá nàbíyù sallallahu alaihi wasallam anábì sallallahu alaihi wasallam wá sọ wípé law ta'akhkhara al-hilal anábì ní tó bá jẹ́ sí pé oṣù pẹ́ sí kó tó yọ ni tó sùn ọ̀bá tètè yọ ni lazidtukum ìyìnbá lékún fún yín ìyìnbá tún sọdọ ọjọ́ kẹta ọjọ́ kẹrin ọjọ́ karùn-ún ọjọ́ kẹfà ọjọ́ keje ìyìnbá máa bá lọ bẹ́ẹ̀ ni anábì sallallahu alaihi sọ bẹ́ẹ̀ nínú rìwáyà míì nínú rìwáyà mi anábì ní láwùtà akhara ash-shahru lazidtukum hatta yada al-muta'ammiquna ta'ammuqahu anábì ní tó bá yẹ pé oṣù pẹ́kú tó yọ ni ìbá lékún fún yín ìbá màgbá lọ bẹ́ẹ̀ ni tí táwọn aláṣẹ jù nú ẹ̀sìn tó ìfàṣẹ jù wọn lẹ̀ anábì pé wọn láláṣẹ jù kí náà pé láṣẹ jù nú ẹ̀sìn jàmáà bídà náà ń pè bẹ́ẹ̀ ó clear hatta yada al-muta'ammiquna ta'ammuqahu ibi báyìí kí wá ní àwọn ẹ̀rí tó wà ń bẹ́ẹ̀ àwọn àáfàá súnà wọ́n jẹ́ kó yé wa wípé ẹ rí wípé nígbà tí wọ́n fẹ́ máa ṣe wìsọ́ọ̀l tánàbí fura ànábì ti kọ̀ fún wọn. wọn àdẹ gbà wọn ń bá a lọ bẹ́ẹ̀ naam tó bá jẹ́ pé bídíà yìí torí pé bídíà ni kí ló fi jẹ́ bídíà wọ́n lè ní ẹ̀ẹ̀tẹ̀ ní ṣẹ́bá nẹ́bí kọ̀ fún wọn ni bídíà náà nẹ́bí kọ̀ fún akámẹ́ṣe àbí bídíà àbánẹ́bí àbánẹ́bí àbánẹ́bí náà mẹ́ṣe bídíà ni.

ó yẹ ká ṣe kọ̀dọ̀ wà bí ó yẹ ká ṣe kọ̀dọ̀ wù táyẹ̀ bá parí ó yẹ ká dáwọ̀ yẹn padà bí ó yẹ ká dáwọ̀ yẹn padà. àwọn àfa àwa jẹ́ kó yé wa yí pé tó ń ti bídí àtẹ́ṣe yìí tánàbí wí fún wọn tán àgbọ̀ tá ti ń kọ̀ntínú yìí tó ń ti bẹ́ẹ̀ ànábì sallallahu alaihi wasallam sọ pé wọ́n di káfìrí. bákan náà ànábì ọba àwẹ̀ wọn tí wọ́n ṣe wìsọ́ọ̀lù yẹn ànábì ọba jẹ́ ànábì òsì ní kẹsẹ̀ kọ̀dọ̀ eléyìí báyìí kódà nígbà tí imam ibn rajab alhambali nínú jami ulum wal hikam tí mo sọ lẹ́ẹ̀kan yẹn ìgbà tán mú àpèjúwe bídíà tó lè wọṣẹ́ tí ò ní ba iṣẹ́ jẹ́ wá tó yẹ pé bídíà yẹn nìkan wọ́n kẹjà padà sí ọnu wọn nígbà tó yẹ pé bídíà lè wọṣẹ́ ńgbà míì tó wá jẹ́ sí pé bídíà yẹn lọ́lọ́wọ́ bá àlékè lọ́jà padà sẹ́ni tí ń ṣe bídíà àmọ́ iṣẹ́ rẹ̀ tó bá tún nà mú nínú sẹ́yìn ọlọ́wọ́ bọ́ wọ́n lára bídíà tó lè wọṣẹ́ tí ò ní baṣẹ́ jẹ́ tó yẹ kí wọ́n kàn já bídíà yẹn padà fẹ́ tó ní sẹ́ni iṣẹ́ yóò sì sẹ́kù wọ́n nírú bídíà yẹn ní bídíà eléta sọ yìí nítorí pé anabi sallallahu alaihi wasallam kò bá àwẹ̀ àwọn sọ̀hábà yìí jẹ́ kò dẹ̀ pa wọ́n láti ẹ̀ka ṣe kọ̀bọ̀ lẹ́yìn táwẹ̀ lọ́tán tó pẹ́ tọ́lá káwọn yẹn bàjẹ́ ni ó ti dọ̀ràn yẹn kan san àwẹ̀ yẹn padà lẹ́yìn táwẹ̀ jẹ́ òun náà láti parí insha Allah ta'ala tí a bá lọ wọnú tíra tí mo sọ wípé wọ́n pè ní jami ulum wal hikam yẹn ibẹ̀ náà ti ṣàlàyé ọ̀rọ̀ yẹn fún wa wípé bídíà yìí o bídíà tí ò gbé yẹn jáde kó nu islam ni bídíà tí ìbáṣẹ jẹ ni mo ní ká lọ wọnú jami ulum wal a bá ọ̀rọ̀ yìí bẹ̀ tí a bá lọ wọ page one hundred seventy nine tábàlọ́wọ́nú page one hundred seventy nine. wani ní ọ̀n bẹnu nu bídà wọ́n ní walakin taratan ah, yabtulu biha al min aslihi èyàn lè ṣe bídíà ńgbà míì tó yẹ pé gbogbo sẹ́yìn ó sì ah, iṣẹ́ tó ṣe bídíà nínú rẹ̀ yẹn iṣẹ́ yóò bàjẹ́ gbogbo sẹ́yìn lódìdí yóò bàjẹ́ ẹ̀ understand èyàn lè ṣe bídíà nínú sẹ́ngbà míì tó bá jẹ́ sí pé iṣẹ́ odidi iṣẹ́ yẹn tí dídí àwọ̀ nù iṣẹ́ yẹn tí dídí àwọ̀ yẹn iṣẹ́ yẹn ó bàjẹ́ láti pilẹ̀. wọ́n ní fayakunu marjudan ọlọ́run bá adékẹ́lá wa dá sẹ́yìn padà sí ọlọ́run nígbà kàmánzádà fi salatihi rak'atan amdan masalan wọ́n ní gẹ́gẹ́ bí ẹni tí ọba lera kàkàkùn tó mọ̀ọ́mọ̀ lera kàkàkùn lórí irun fún bí àpẹẹrẹ sí irun subihi ọwọ́ mọ̀ọ́mọ̀ kì í ní mẹ́ta àbí irun zuhur ọwọ́ mọ̀ọ́mọ̀ kì í ní márùn gbogbo orun yẹn ó bàjẹ́ ni wọ́n nírú àwọn bídíà ń bẹ̀bẹ̀ tó ṣe yóò ba odidi sẹ́yìn jẹ́ yóò ba odidi sẹ́yìn jẹ́ lásìkò ilẹ̀. wàtárọ̀tàn wàtárọ̀tàn wọ́n nígbà míì láàyò lè sílùú bídíà lè máa èèyàn lè ṣiṣẹ́ ńgbà míì tí ò ní ba iṣẹ́ yẹn jẹ́ wà láyà rúdùhù min àfúlíhì tí ó sì ní ba gbogbo sẹ́yìn jẹ́ lásìkò ilẹ̀ wọ́n ní kàmẹ́ntà wọ́n bọ̀ arba'in arba'in gẹ́gẹ́ bí ẹni tó bá ṣe àlùwàlá mẹ́rin mẹ́rin ẹni tó bá ṣe àlùwàlá mẹ́rin mẹ́rin jẹ̀má ó lé ẹyọkan kún bí àlùwàlá àbí ò lé ẹyọkan kún bí àlùwàlá tó ń ti bẹ́ẹ̀ ọlọ́wọ́n bọ́ gba mẹ́ta yẹn ẹyọkan tó lékún yẹn lọ́wọ́n bọ́ da padà sí. eléyìí ní o insha Allah ta'ala náà ló dẹ̀ wí ṣé ní ìsìn má mú wa insha Allah yìí. àwòsàn layla àwẹ̀ rẹ̀ ò ní bàjẹ́ nípìnlẹ̀ àwẹ̀ rẹ̀ ò ní bàjẹ́ ẹnu bídí àtọ́wà ń bi àwẹ̀ rẹ̀ òun náà ní kíni o òun náà ní wisọ́ọ̀l lọ́lọ́wọ́n bá lékè lọ́dà padà sí. sóra ní sùn wọ́n ní àwùsọ́ọ̀mà léyìnlá máa ń nà á wà wá sọ̀là fi sùyàmì yìí wọ́n ní ẹni tó ṣe wisọ́ọ̀l nínú àwẹ̀ rẹ̀ ibn Rajab al wọ́n ń rí fáà sí wisọ́ọ̀l tá a kàtẹ́yìn wípé wìsọ́ọ̀lù yẹn ìgbà táwọn sọ̀hábà ṣe ẹ̀ríkà nẹ́bí sallallahu alaihi wasallam ọba gbogbo àwẹ̀ wọn jẹ́ ẹnu wìsọ́ọ̀lù tí wọ́n ṣe ń bẹ̀ ẹnu bíríbírí tó wà ń bẹ̀ lànàbí sallallahu alaihi wasallam jẹ́ kó yé wọn pé kò dáa àmọ́ àwẹ̀ wọn gangan tí wọ́n ṣe tán ṣe wìsọ́ọ̀lù pẹ̀lú ẹnu àwẹ̀ yẹn ànábì ò bá jẹ́ wọ́n ní àpéjúwe bídíà tó lè wọ sẹ́yìn yẹn tí ò dẹ̀ ní ba ogo sẹ́yìn lásìkò rẹ̀ ẹ̀dá kò tó bá jẹ́ pé kúfùrù ní bídíà yìí yóò bá sẹ́yìn jẹ́ àbí ò ní ba sẹ́yìn jẹ́ so látara báyìí ó jẹ́ kó yé wa yí pé látọjọ́ àwọn àfa sunna sábà sọ pé bídíà kìí ṣe gbogbo ẹ̀ lọ́ba sẹ́jẹ́ kìí ṣe gbogbo ẹ̀ lọ́sàn ìdí kúfúrú lọ́sàn ìdí káfíìn wọ́n mú eléyìí báyìí látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam ni kìí ṣe láti àkó ara wọn bí kò sí pé àwọn ẹ̀rí ni tí wọ́n mú látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam eléyìí sì ni kò sí àtakò lọ́dọ̀ àwọn àfa sunna lórí pé àwọn bídíà àtakà yìí o bídíà tí ò bá sẹ́jẹ́ ni ṣé báyìí nísìnyí so nítorí ẹ̀ ló fi jẹ́ sí pé inshallah ta'ala tó bá di lọ́la a fi conclude ẹ̀rí látọ̀dà nàbì sallallahu alaihi wasallam ẹ̀rí wípé tíyẹn bá ṣàlùwàlá mẹ́rin àlùwàlá yòó níbàjẹ́ a jẹ́ ṣàlàyé pé àwọn àfáà súnà tí wọ́n ṣàlàyé ẹ̀ kí ẹ̀rọ bá ti sọ pé kì í ṣe pé àwọn ọmọ wa mọ̀rọ̀ wa àmọ́ wa gbọ́yé sórí fẹ́nu tiwa àbámọ̀ wa da tú lórí ìtumọ̀ tiwa tí ẹ bá ṣe pé ẹ̀sìn táwa mú ni látọ̀dọ̀ àwọn tó ṣáájú wa kì í ṣẹ̀yìn táwa mú látọ̀dọ̀ ara tiwa tí ó bá ń gẹ́gẹ́ bó ṣe pé àwọn máa ń ṣe yẹn ẹ̀ríkì afa àti wọn òun nìkan yọkàn mẹ́sìn yẹn yóò dẹ̀ lábọ̀ àwọn ọmọ ẹlẹ́rìn yẹn lọ́rùn ó dẹ̀ máa fi ṣẹ̀sìn ẹni tó bá tún wá lè yapa rẹ̀ ó tún pè ní kéèzè yìí ẹ̀sìn tẹ́ ẹ̀lẹ́nì kankan tẹ́ fi jọ ẹ̀sìn àgbọ́yé tí ò sẹ́nìkan tó ṣáájú yín lórí ẹ̀ ẹ tó wá lè koko débi pé béèyàn bá tún lè gbà lọ́wọ́ yóò tún di kéèzè rí a'udhu billah ẹ̀rí pé lè báyìí ìláyà sí òfin ọlọ́run bá ní ìláyà sẹ́sìn ọlọ́run bá ní tó kọ́ bá lékelá kí ó dákun kó ṣàánú wa kọ́ ọlọ́run bá lékelá kó ṣàánú àwọn náà abẹ́lẹ́ wọn bá kọ́ lọ́wọ́ bá kí ojú kojú wọn là kọ́ lọ́wọ́ bá lè kẹ́lá kó dẹ̀ fi òdodo hàn wọ́n lòdù kọ́ lọ́njú kọ́ lè tẹ̀lé kọ́ bá lè kẹ́lá kó fi yọrọ hàn wọ́n nírọ́ kọ́ bá kó dé ká jìnnà sí subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. àwọn oníbèrè ìbéèrè pé báwo ni a ti máa ń wẹ̀ jẹnaba bákan náà ó ní ẹni tí ó bá ní jẹnaba kò wá wẹ̀ tó fi kírun bẹ́ẹ̀ ẹni ẹ̀ṣẹ̀ rú ẹni yẹn. naam wọ́n ní báwo ni a ti máa ń wẹ̀ aljanaba àdìsí Aisha radiyallahu anha tó wà nínú sahihu muslim ó ti ṣàlàyé fún wa bá ti wẹ̀ aljanaba òun náà ni pé ẹni tó bá fẹ́ wẹ̀ wẹ̀ aljanaba yóò lọ sí ibi tó ti fẹ́ wẹ̀wẹ̀ yẹn yóò dẹ̀ wá omi tó má tí yẹn lè fi ṣe mára yóò wá dání tó wá débi tó ti fẹ́ wẹ̀ aljanaba irú ẹni bẹ́ẹ̀ yóò fọ ọwọ́ rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta tó bá rí yẹ̀pẹ̀ láti fi gbu ọwọ́ náà ó dáa kó ṣe bẹ́ẹ̀ tàbí kó fi gbolẹ̀ lẹ̀ kó fọ lẹ́ẹ̀mẹ́ta lẹ́yìn náà kó wá fọ abẹ́ ṣé báyìí nìsín so tó bá ti wá ṣe yẹn tán kó sàlùwàlà ẹgbẹ́ bá ti máa ń sàlùwàlà tàbá fẹ́ tàbá fẹ́ ọba fẹ́ kírun ìyẹn lè sàlùwàlà lẹ́yìn kọ̀ọ̀kan ìyẹn lè ṣe ní méjì méjì ìyẹn lè ṣe ní mẹ́ta mẹ́ta èèyàn sì lè ṣe lámúrú mọ́là tí ó sì lè kan lẹ́yọ kan tí ó sì lè kan ní méjì tí ó sì lè kan ní mẹ́ta hadith Bukhari sàlàyé bẹ́ẹ̀. naam tó bá ti wá sàlù alátán nǹkan tó kù tí ó sì ni pé yóò bomi sórí rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta yóò bomi sí yóò fọwọ́ gbo irun yẹn yóò fọwọ́ gbo dáadáa lálákọ̀ọ́kọ́ yóò tún bomi sí lẹ́ẹ̀kejì báyìí yóò tún fọwọ́ gborun naam no kéde pé pẹ̀lú ọwọ́ yóò mọ̀ dami sórí yóò mọ̀ fọwọ́ gbó àkọ́kọ́ nìyẹn yóò tún dami sórí lẹ́ẹ̀kejì yóò tún fọwọ́ gbó yóò tún dami sórí lẹ́ẹ̀kẹta yóò tún fọwọ́ gbó tó bá ṣe yẹn tán yóò wá dami sí gbogbo ara rẹ̀ tómi ó fi kárí gbogbo ara rẹ̀ ṣé bá so omi ó fi kárí kì ṣe dandan ni kó fọwọ́ gbó ara ṣé bá ní sìn so àmọ́ tó bá rí pé òun fẹ́ pin sí òun fẹ́ pin ara sọ́nà méjì ni kó kọ́kọ́ dami sẹ́gbẹ́ ọ̀tún kó tún dami sẹ́gbẹ́ òsì kì í ṣe kí bóyá tó bá dami sẹ́gbẹ́ ọ̀tún mi ò gbọ́dọ̀ kẹ́gbẹ́ òsì o kì í ṣe bí kíní so tá a bá a wà bomi san ẹsẹ̀ wa lẹ́ẹ̀mẹ́ta a bomi san ẹsẹ̀ wa bíbá tí yẹn fẹ́ san ẹsẹ̀ bíbá tí yẹn bá ń san ẹsẹ̀ tí yẹn bá ń sálùwà láyẹn ṣùgbọ́n bẹ́ẹ̀ láyé san lẹ́ẹ̀mẹ́ta ìyẹn ti wọ́wẹ́ jàǹdà bá nìyẹn bá a ti wọ́wẹ́ jàǹdà bá ibẹ̀ làwọn ẹgbẹ́ wẹ̀yọ́ kùnà sòkò yàtọ̀ síra wọn. sàwọn ni ẹni tí ó bá ní jàǹdà lára tó wà lọ fi kírun bẹ́ẹ̀ kí ni ẹ̀ṣẹ̀ rẹ̀ naam ah, tó bá yẹ kó mọ̀ọ́mọ̀ bẹ́ẹ̀ ni kò wẹ̀ jàǹdà lọ fi kírun irú ẹni báyìí ẹ̀ṣẹ̀ ńláńlá ni kò ṣe yẹn nítorí wípé inú májẹ̀mú ọ̀run tá a bá fẹ́ kírun ni pé a gbọ́dọ̀ gbé ẹ̀gbin kúrò lára so a gbọ́dọ̀ lọ dúró síwájú ọlọ́run ọba lẹ́ni tẹ́gbin bẹ lára rẹ̀ so ẹ̀gbin tó wá tóbi inú àwọn ẹ̀gbin tó tóbi òun náà ni janaba inú ẹ̀ lọ́wà so kéèyàn wá màmá láyà kọ́lọ kírun fọlọ́run ọba láì ní láì ní láì ní wà ní ìmọ́tótó so ó láyà sọ́lọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni pé ìrun pẹ̀lú ìpanupọ̀ gbogbo àwọn àfa pátápátá nítorí pé nínú àwọn májẹ̀mú tí èèyàn máa fi ń nírun òun ni pé kí èèyàn ṣe ìmára sòrò ẹni bẹ́ẹ̀ kò bá àṣàlùwà lájú bẹ́ẹ̀ lọ irun ò lè gbà sòrò nǹkan báyẹn nǹkan burúkú ni kí èèyàn má dàrú wallahu a'lam. náà wọ́n ní irú ajílù wo lè lè fún àwọn tó bá ní àkídà tẹ̀sí báyìí. náà wọ́n ní irú ìyanilódì wo lèyàn lè ṣe fún àwọn tí wọ́n bá ní àkídà burúkú yìí àkídà tẹ̀sí yìí ẹ máa pe mùsùlùmí ní kéferì yìí òun náà ni pé kí èèyàn jẹ́ni tí ó jìnnà sí wọn ìmá gbọ́rọ̀ wọn ni o ìmá bá wọn ṣe ni o ṣé bá ní sì kí èèyàn jẹ́ni tí ó jìnnà sí wọn dáadáa kódà ó tọ́ kí èèyàn máa yàn wọ́n lódì kára fi ní wọn ṣé bá ní sì yìí sọ́jọ́ bó yẹ pé lásìkò anábì sallallahu alaihi wasallam náà arípa náà máa ń yan àwọn èèyàn lódì kéde bí nítorí kankan nítorí pé tára bá ní wọn ká lè kó nínú aburú tán ṣe yẹn ni nǹkan tó yẹ káwa máa ṣe fún wọn làwọn ń ṣe fún wa ṣé bá ní ti yìí so kọ́lọ̀ wa kó sànú so èèyàn máa ń ṣe hajiro fún wọn ṣé wá rírú hajiro tiwọn yìí kò ní gbèdéke ọjọ́ tí tó fi túbá ni hajiro mùsùlùmí gidi tó dúró déédé tó ẹ gbé nǹkan ayé lọ́jọ́ payín pọ̀ kọjọ́ ọjọ́ mẹ́ta lẹ́yìn ọjọ́ mẹ́ta yẹn tẹ́ ẹ̀ bá ti lè reconcile tẹ́ ẹ̀ ṣàtúnṣe láàrin ara yín ọlọ́run ọba àlekẹ́ lọ́mọ àtẹ̀fẹ́yìn méjèèjì hajiru àwọn oníbídà nìyẹn so àbí hajiru àwọn ẹlẹ́ṣẹ̀ oníbídà làwọn o so ibà ní sìn so hajiru tí wọn á máa bá wọn ṣe lọ tí tó fi túbá kú omi tán ṣe yẹn ni so ibà ní sìn ṣùgbọ́n tá a bá rí i pé ń bẹ́ nù wọn ẹni tó yẹ pé kámáyàn ló dì òun yóò kórìíre bá níbi tí ń ṣe òun òun yóò jẹ́ ká rí pè yóò jẹ́ ká rí fàmára yóò jẹ́ ká rí ṣàlàyé fún un. Kama yàn lódì o nítorí àti yọ wọn kó nu aburú tán wà yẹn pé pé yàn lódì ta ní kẹ́yàn lódì náà kéésì nǹkankan torí kíkà lè ba àti kíni o ká lè ba àfi àìdánwò wọn lẹ̀ lọ kò sí nǹkankan mí bẹ́ẹ̀ tó ju báyìí lọ sóyè báyìí nìṣẹ́ so tábà tí wàá mọ̀ pé kò ní ṣe wá láǹfààní yóò tún máa mẹ́rin wọn lé kókó sí ni so kàmá àmọ́ irú àwa yìí kọ́ là ń sọ ẹni tí ẹ̀sìn yé dáadáa tọ́ máa kí dáhùn kí wọn máa sọ pé ọ̀fẹ́ fà sí nẹ́ẹ̀sì kó má jẹ́ pé òun yóò padà wá lọ fà ọ́ sóyè báyìí nìṣẹ́ tọ́ba sì fà ọ́ ọ̀daràn ara rẹ nu gbogbo léyìn di kejì orí nu sóyè báyìí ọ̀wá ojú rẹ̀ wá ní sẹ́rí mọ́ sẹ́rí àní sísọ o gbogbo àwọn tó ti ń bá sọ̀rọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tán jẹ́ni lọ́dọ̀ rẹ̀ wọ́n padà wá jẹ́ni bú wọ́n máa kọ̀ndẹ́mù gbogbo wọn so kéèyàn máa lóun fẹ́ dúró lórí kí káwùjì máa gbé tiẹ̀ lọ sẹ́rí àní sísọ a lè sọ́ra fún wọn àwa tí a bá máa yí pé àmà nípa àkídà wọn dáadáa bẹ̀tẹ̀ tá a pé ó jẹ́ àfa gidi tó gbọ́ àkídà wọn yé sẹ́rí àní sí wọ́n ti àmọ́ sá fún rúwẹ̀ níbẹ̀ náà ni ẹ̀rọ nísìn kí ló àfa àbáwá láwọn fẹ́ bá wọn sọ̀rọ̀ nísìn <laughs> wọ́n mọ̀ sáà ni wọ́n jẹ́rìí ẹ bá ní ṣe because wọ́n ti mọ̀ pé wọ́n ti mọ̀ pé kí ni ó wù yẹ dàkún kí ni wọ́n máa sọ fún wọn. so àwọn náà máa sáà ni so kọ́lọ́n kó sànù kọ́lọ́n kó sànù. wọ́n ní tí ebi bá ń pààyàn tí yẹn lè jẹ oúnjẹ òkú. naam wọ́n ní tí ebi bá ń pààyàn tí yẹn lè jẹ oúnjẹ òkú èèyàn lè jẹ ṣé bá ń pààyàn kéèyàn wá oúnjẹ tó tọ́ tó jẹ́ halal kéèyàn jẹ ṣé bá nìkan ọlọ́run má ká rí ebi burúkú ṣé bá nìkan so tí ó wàá mú yàn máa jẹun tí ọlọ́run bá lè kéèyàn ní kéèyàn jẹ so ebi tó lè mú yàn jẹun jẹ òkú ebi tó bá lè la ẹ̀mí lọ ni ebi tó bá jẹ́ pé ó lè la ẹ̀mí lọ wá sí oúnjẹ míì tó lè jẹ mọ́ kò yé bá nìkan ju oúnjẹ yẹn nìkan lọ ilé yẹn tó lè jẹ àbí òbí tó bá yẹ kó bá lè kó bá làáfíà yẹn bóyá yóò mú yàn ní ọ̀sà ni àbí yóò mú yàn dèrò hospital àbí yóò mú yàn dákú so kò wá sí oúnjẹ míì tó lè jẹ mọ́ rárá ju yẹn lọ kò sóúnjẹ míì mọ́ rárá ni o tó lè gbé ọ dúró ju nǹkan yẹn lọ so ó ti di dọ̀rúrọ̀ nìyẹn ọlọ́mọ fi ní ọlọ́run bá jà ríro ibi bẹ́ẹ̀ síbà ní sàmá ibi kan pa mí lásán síbà ní sèyí yìí ò tí ì sọ di pé kíní kódà ibi ọjọ́ mẹ́ta ò tí sọ yẹn di pé kí ṣébà ní àyàfi ẹni tí ọlọ́run bá ní bóyá nù rè gbé ṣébà ní sí àti pé láwùjọ tiwa yìí ń rò pé oúnjẹ ni wọ́n tó bá àwọn téèyàn wá wà kódà kọ́ lọ lé àwọn ọ̀rẹ́ rẹ̀ òòrùn jẹjẹ ṣébà ní sí so ibi téèyàn wà tí òfin ní tó fi wá jẹ́ kó oúnjẹ òkú nìkan lóúnjẹ tó lè jẹ a wàláì ó sọ wọn láwùjọ wa yìí kọ́nà kó sànù wa. wọ́n ní ìjẹ́ ẹ̀rí wà fún kí ẹ máa ṣe wáàsí lẹ́yìn ẹ̀ṣáà wọ́n ní ìjẹ́rìí wà fún kéèyàn máa ṣe wáàsí lẹ́yìn ìṣá bẹ́ẹ̀ ni ẹ̀rí wà fún ẹ̀rí wà fún dáadáa ni. so kódà nínú tá a gbọ́ rí ni pé àwọn pípò yìí tó ń takò kéèyàn máa ṣe wáàsí lẹ́yìn ìṣá yìí nígbà tó ń mọ àyà Kùránì wa àyà sọ́rọ́tù nìsà àyà tún ìsìdán àyà tí Ọlọ́run bá lékè láfi ń kọ́ wa lẹ́kọ̀ọ́ pé kéèyàn máa gbàyọ̀ǹda kó tó wọlé nígbà lóhùn ni dẹ̀yìn kéèyàn máa ṣe wáàsí lẹ́yìn <laughs> ní ah, èmi ò sì máa kí wọ́n kàn sá mọ àyà lódì lódì wọ́n sì máa tú. subhanallah ayatul istizan àyà tọ́nà ọba ìlẹ́gàn sọ fáwọn àsìkò mẹ́ta kan bẹ́ẹ̀ o wípé àwọn tí wọ́n bá jẹ́ ọmọ ọ̀dọ́ yín àbáwọn tán jẹ́ ẹrú yín àbáwọn tán jọ ọmọ yín ká má wọlé tọ̀ yín àfi ká gbà yọ̀ǹda síwájú ká tó wọlé tó ipá àsìkò yẹn ọjọ́ àsìkò téèyàn máa ń bọ́ra lẹ̀ tó yẹ so táwọn táwọn tó wá jẹ́ ọmọ ọ̀dọ̀ yàn àbáwọn ẹrú yàn tó bá wọlé tọ̀ yàn nígbà yàn wọ́n bá yàn ní ipò tí ò dá torí òun ti bọ́ra lẹ̀ so àyà yẹn ni o ọba aláyà tó ní ká má ṣe wá àṣìlẹ̀ yàwó ẹnu à nínú ẹ̀yìn ìṣá ènìyàn so wọ́n lẹ́lẹ̀ kejì wọ́n ní àdìs ànábì sallallahu alaihi wasallam sọ pé tánàbí bá ti tánàbí bá ti parí ìṣá ìbáyìí ànábì bẹ́ẹ̀ nìkan kan sọ̀rọ̀ mọ́yọ́wà lọ àwọn náà sì ń tajà lẹ́yìn àwẹ̀ wọ́n sí ṣọ́ọ̀bù wọ́n sí ṣọ́ọ̀bù lẹ́yìn ìṣáì ajẹ́pẹ́ yìí náà pẹ̀lú hadith yẹn wò tẹ́bá ti lè kí ìṣáì tẹ́bá yìí kódà kódà kò sí sàlámù àlékún ẹ lọ sùn ni so kí ẹ máa ta súyà lẹ́yìn ìṣáì aráàmù ní tàwọn o ẹ kí ẹ máa ta sàláàdì lẹ́yìn ìṣáì ṣé wàá ní so ìtàkùtà nìyẹn o so bí ẹ bá ti lè ṣe ìṣáì yìí àwọn gani sì máa rojọ́ lẹ́yìn ìṣá ìjù ṣé bá ní àwọn tó bá ti di wá sí báyìí wọn ni èèyàn máa ti wá ó kà sáà máa mú nǹkan lábàádì tábà lọ wọnú ìní wulẹ̀ pẹ́ lórí ẹ̀ torí ọ̀rọ̀ ọ̀rọ̀ ìbéèrè ni ká lọ wọnú Sahih Bukhari hadith six hundred nínú Sahih Bukhari àti six hundred and one àti six hundred and two hadith mẹ́tẹ̀ẹ̀ta yẹn lọ́wọ́. báàbù samri fil fiqhi wal khayri ba'da isha ìmáàmù Bukhari ní báàbù ti ń sọ fún wa pé a lè máa sọ̀rọ̀ nípa àlámọ̀rí ẹ̀sìn àti ọ̀rọ̀ tó bá lè ṣe ní lóore lẹ́yìn ìṣá yìí ó wá mú hadithu mẹ́ta wá látọ̀dà nàbì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ lọ́wọ́ hadith six hundred and 602. and six hundred and two ó di hadith mẹ́ta àbí six hundred and 602. and six hundred and two ṣé báyìí nìyí tó bá fẹ́ kàlákàgbádùn lọ wo bí àwọn àfáà sunna tí wọ́n ṣe sẹ́rù sayid bukhari bá ti tún bá ti ṣàlàyé àdìsí yẹn so ó rí i pé tó ń sọ nǹkan takata ni ṣé bá ní kọ́nà kó sànù wa. àwọn kíṣẹ́ẹ̀tì tí àmì àwọn ọ̀rọ̀ tí wọ́n ti ṣe sẹ́yìn kó tó dò ní kíṣẹ́ẹ̀tì ó ti wà ó wọ́n ti gbogbo ẹ̀ sójú kan ọ̀rẹ́ náà náà ni gbogbo àwọn wáàsí tí wọ́n ti ṣe sẹ́yìn nípa èsì àwọn pípò yìí wọ́n ti kó sí ojú kan múrí márùn náà ni ẹni wá fẹ́ rà àwọn tó máa ń dúró méjìlélá yìí àwọn lẹ́wàá rí àwọn dẹ̀ ń bọ́. subhanaka allahumma wa bihamdika shalla la ilaha illa